الحمد لله السميع العليم من الشيطان الرجيم من أرضه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته Adá ọpẹ́ tó pọ̀ fún Ọlọ́run, a fi ọpẹ́ fún Ọlọ́run àdá òfẹ́ fún ọlọ́run alhamdulillahi rabbil alamin wà ní tàúdú ni'matallahi la tuhsuha táa bá ní ká máa ka orí ọlọ́run uncountable orí tí ò sí kàtà òun lórí ọlọ́run Ramadan 1438 ó pín sí méjì lénìí ìjẹ́ ìdógún rè tí a bẹ̀rẹ̀ ààwẹ̀ rọ̀mọ̀bọ́n ọlọ́run ní kó pé mẹ́ẹ̀ẹ́dógún lé mi lẹ́nu ìgbà tá a bẹ̀rẹ̀ àìmọye àwọn ìṣẹ̀lẹ̀ ẹbú òun ló ti ṣẹlẹ̀ bóyá jẹta tí ń bá gbàgbé tí ọba tí ń di jẹrin òun lásìrẹ́ǹtì kan ṣẹlẹ̀ lọ́nà kúrò máa rẹ̀ jù bẹ́ẹ̀ yẹn Lagos Ìbàdàn expressway ọlọ́run lọ́mọ ya àwọn tó bá lọ ẹni tó gbàwẹ̀ náà wà nù wọn kí n ṣe pé wọ́n ṣẹlọ́ọ̀ ṣùgbọ́n torí pàwọ̀ tí ìdìbọn sọ ibi tá a lọ láti tún sẹ́kù èèyàn ajá tó fi lé ìrìnsìn ọlọ́run kọ́lọ́n kó gbàjọ sìn wa. ní àkọ́kọ́ abẹ́lọ́n ilé ẹ̀kọ́ tí wọ́n ṣètò ọ̀rọ̀gbọ́n lẹ́jọ́ yìí wárọ̀ fáánáwù màkánà àríjà ọlọ́run abánigbé wọn ga. ibi tí wọ́n dé dúró lè ní ìmọ̀jẹ̀ kàtàkù síbẹ̀ ìgbà tí ọba tó fi di ọdún tí ń bọ̀ tí wọ́n tún wọ́n ṣe second Ramadan lecture tí wọ́n tún wọ́n pe lecturer ní tí wà bá sọ jẹ́ kó rí ó ti lékún káwọn ọmọ wọn máa lékún àwọn orí ilé ìpéyìn ò tún ra kà tọ́lọ́ wọn máa ń ṣe fún yàn kọ́nà kó wá ń ṣe fún wọn. gbogbo àwa tá a jóòbí tá a lọ́ máa ń bí iná ìgbà ní ọmọ wò bí mi kọ́ máa lọ tẹ́gbẹ́lẹ́ ẹ̀kọ́ kan tí wọ́n bá jẹun fọ́ta wọ́n sì sòrò díẹ̀ lè ṣẹ̀ṣẹ̀ wà ní òdòdó nígbà bá tó di pé ọ̀sán díẹ̀ ló fọ́ sáà ó tó fi second term àkọ́kọ́ olùwọ́n náà ní half term tóun lè kàṣe tó lóru tọ́ba ní four term ó tó fi tẹ̀lé sọ ọmọ ní òbí promotional exam o so tẹ́ ẹ̀ bá ti balance gbèsè wa mo tó súnmọ́ jù ní pé ọmọ yìí lọ bù mí yóò dẹ̀ máa dun òbí òun ọ̀fẹ́ mọ́mọ rẹ̀ kúrò bẹ̀tí ó wà compelled ó lè mú lọ public school tàbí kó tó mú lọ school mẹ́rin tọ́já sí kó lè má tẹ̀ lọ́rùn tó ṣẹ̀ǹkálùkù máa ń ní page láì tí ìmọ̀ polówó ọjà ẹni tọ́lọ̀ bá ní kó gbalẹ̀ eke kọjá pàápàá àtọ́lọ̀ bá ní ká tó bá tèjú kan àti kọjá téèyàn bá rírọ àwọn ọmọ tó ka kùn án orí èèyàn ó wù pẹ̀lú àwọn ọmọ kan rí jùlẹ̀ kúrò bí wọ́n ti ń fẹ́ àwọn ará tún ìtọ́ ń jáde ọmọ tó tún sí gẹ̀ẹ́sì náà á rí pé kò tún máa pè rádaràda even téèyàn bá ń rí àwọn rédíò programs mi èmi máa ń rẹ́rìn bí sájídí náà fi máa kàpùrà ní mi àwọn ní òtò wa máa lagídí lórí pé wọn àkọ́ máa yanjú wọn òtò wa máa fi lagídí ètò ìdẹ̀fà ni pé sẹ́yìn òtítọ́ wájá sí pé ìlú kan olójú kan wà ń bẹ̀ àwọn yòókù ti akọ́jú ta ní ọ̀jọba olójú kan náà ni kọ́lọ̀kọ̀já sí wípé bọ́tà kọ́lọ̀ ni pé white color ni ìwé aláàsì bọ́tà color ni àwọn ọmọ ẹ̀jà náà náà àwọn so tó máa ń ṣẹlẹ̀ nìyẹn irú àwa tá a tún lọ ń bì náà ọlọ́wọ́ máa bu àwa náà láti rí kò ní yọ ọmọ tiwa náà ní ẹgbẹ́ bákan gbogbo àwa tí wọ́n tún pèsè ìdánilẹ́kọ̀ọ́ yìí yálà máa ń bì máa ń bì àwa náà tún wá ọlọ́njẹ́ ká gèrè àwọn ọmọ tiwa náà ọmọ pọ̀ fi sincerely tọ́pìkì tí wọ́n mú àwa tá a a púpọ̀ jù pàápàá àwọn òbí tá a fa ń fọmọ wa sí private schools àwa tá a public schools àwa náà ní sí ṣùgbọ́n tó jẹ́ tá a private school tó jẹ́ ká ní sí púpọ̀ púpọ̀ alákọ̀ọ́kọ́ kò rọrùn wọ́n ní irun lówó kò ni o kò ṣeé tu àwọn ọmọdé èèyàn náwó gidigidi ọ̀sán lẹ́ra textbooks mi ò public schools lè méjì lọ private school láyé mi primary school mi public school mi secondary school and proud of being a product of public school but nowadays àwọn tí wọ́n ti gorí afárá wọ́n ti fẹ́ jáfárá ọlọ́run sì lè gbà fún wọn. ọ̀pọ̀ tó yẹ pé lónìí téèyàn bá kọ́ wo abalẹ̀ ẹ̀sìn àtàbalẹ̀ ẹ̀kọ́ inú èèyàn mi dùn kọ́ mi lọ́nà sí kí ni o private school public school àwọn ìtọ́wà ládùúgbò tèmi tí mo mọ̀ ọmọ tó lé one fifty a máa jókòó class wọn a máa jókòó lójú window wọn a máa jókòó lẹ́lẹ́ wọn a sì máa jà tó bá ti fi wọ́n gbọ́n délọ́lá friday ní tọ́ọ̀sì wọ́n fa wàhálà rẹ̀ ìjọ tọ́ọ̀sì kí lọ́ọ̀kan student ni pé wọ́n ń ṣe wáyé sí aago mẹ́sàn-án wọ́n yẹ ká ti fẹ́ parí pílọ́ọ̀dù méjì àwọn ọmọ ọ̀ràn roko lọ so ẹ̀ẹ́tọ̀ ní pẹ́tẹ́ bá tó dásìkò wà ẹ̀ẹ́tì náà kí ni tó tó ń ṣẹlẹ̀ òdó sùn lọ ibi òdó ti sùn lọ náà àtàìmọye àwọn atrocities tó ń even náà partially náà àwọn náà ń sanwó díẹ̀ díẹ̀ ní ìsìn ṣùgbọ́n ọ̀fẹ́ kó o tún wá náwó tó pọ̀ lórí ọmọ rẹ ọ̀tọ̀ ló uniform ọ̀tọ̀ ló textbooks ọ̀tọ̀ ló sanwó school fees àsìkò kan bẹ́ẹ̀ ó sanwó excursion ìgbà míì ìbọ́lẹ̀ àtàwọn owó míì gbogbo owó yẹn kéèyàn tán wá máa sọ irú ọ̀pọ̀lọpọ̀ òbí tó wọ́n lọ sí private schools a máa ń ní mentality kan àbí not pay òbí lè ti bìlífù lówó ẹ̀ pé owó òun ló lè ṣe gbogbo ìṣẹ̀ní ayé ọmọ òun ìyẹn pàtó já sí pé ọ̀pọ̀lọpọ̀ òbí fírídọ́ọ̀mù ó ti pọ̀ jù fọ́mọ kódà ó lè pàkọ́mọ ní òwò arrogant báwọn tíṣà tí wọ́n ń kọ́ ẹ̀mí rẹ̀ ó ti garí pé áṣùrọ̀ láti mi ló ń sanwó náà láti mi ló ń sanwó wọ́n ti jí gbé wá sí school kódà ó lè fojú wo gan pé nínú títà kọ́ mọ́ bùnú lèmi lórí o látara pé ọmọ mi, ọ̀tọ̀ ní tí skul sọ ọ̀tọ̀ ní kí lè ṣe kí ni o ti lè sọ contradiction ti ti wà a ní ìdíkà gbọ́yé ẹlẹ́kẹta àwùjọ wa gẹ́ngàn ọ̀rẹ́ rìn pẹ̀lú káwọn ọmọ yà ni àwùjọ gẹ́fẹ́ káwọn ọmọ yà yàkuyà ni ìyẹn làwùjọ dẹ̀ promote èlò òun ni wọ́n fún àwọn agbábọ́ọ̀lù nínú olúwa yìí nínú àwọn tó lówó lọ lágbàáyé àwọn agbábọ́ọ̀lù ṣe kí ni o wọ́n jẹ́ kan bẹ́ẹ̀ torí báwùjọ gangan fòwò ti eré beauty contest wọ́n tó bá lè fi ọ̀ṣọ́ rẹ̀ hàn tó lè ṣó gẹ̀ẹ́rẹ́ pé lórí fẹ́yìn bá tó lọ sẹ́ nysc nígbà wọn bá ń ṣe campfire night variety night sí wọn gbogbo àwọn mr martin gbogbo àwọn aburú wọn sá máa ń ṣe wọ́n tó fòwò ti aburú àwùjọ fúnra rẹ̀ gangan aburú ló fẹ́ promote ìyẹn wá àpàtọ́já sí pé tá a bá ń sọ̀rọ̀ positive and negative liberty ní twenty first century táwa wáyé a ní ìdíkà farabalẹ̀ gan. a ṣàlàyé kí ni n bá ń pè ní liberty èwo ló lè já sí kó lè máa ń fà ní wá ń bẹ̀ tọ́já sí pé a lò positively lọ́nà tó dáa lọ́nà tí ó mọ oore jáde bákan náà èwo ló já sí kó lè ní negative effect tí yóò ní negative influence tọ́já sí wípé ó lè kó bá wa sára jóbi àtàwọn ọmọ wa kíkó bá ìwà rẹ̀ tó bá mọ láyé nìkan ìgbà tó dáa ó tó lè kó bá wa jọ òwe ìjà kìíyàmà ìyẹn dẹ̀ ló fàtàwà sí mọ́ wọn sínú ilé àwọn ilé ẹ̀kọ́ báyìí tó fi já sí pé àwọn ọmọ yìí á jèrè wọn láyé àtijọ́ ọ̀gbẹ́ni àkìyámà ọlọ́run jẹ́ àjèrè gbogbo àwọn ọmọ wa. bákan náà ojú wo ni Islam fi wo liberty tá a bá ń sọ̀rọ̀ wípé tó afẹ́kọ́mọ ó ní òmìnira afẹ́kọ́mọ ó ní ààyè àbásíkò tóun náà fi máa ṣe àwọn nǹkan kan tó bá tẹ́ lọ́rùn àbí tó bá wù bó ni Islam ṣe gbé wá kí ni àwọn factors eléyìí tọ́já sí wípé a gbọ́dọ̀ ṣàkíyèsí ẹ̀ tí òfin ní já sí pé ọ̀rọ̀ òmìnira bá ń sọ yìí yóò kó báwọn ọmọ tiwa negatively a wà padà wò kí ni alhalul islami kí ni islamic remedy tó fi já sí pé àwọn ọmọ tiwa wọn à ní lè jẹ́ fífíìmù negative liberty yìí tí òfin ní da àtọ̀rọ̀ wọn rú ọlọ́run bá kọ́ gbàdúrà wa lórí àwọn ọmọ wa ní àkọ́kọ́ oríṣiríṣi àwọn àtúmọ̀ òun làwọn tó ń tu àríkọ́ àfáwà tí wọ́n ṣe mc kọ́lọ̀kọ́ bá sàwọn náà lẹ́sàn-án rí irú nípa ń sọ nìyẹn fẹ́rí téèyàn bá ti jìnnà lọ́nà méjì ó jìnnà lárúbáwá ó tó jìnnà ní èdè gẹ̀ẹ́sì kò sí ibi tí ò ti lè fi sìn ṣùgbọ́n ẹ bá sọ̀rọ̀ lálálá báyìí sí ọba ní dásì tẹ́ ẹ bá tún gbé lọ bí yóò sọ bá ní dásì òríjà gẹ́gẹ́ làwọn àfọ́ àmà ń pè ní lárúbáwá ṣùgbọ́n tá a bá fojú wò ó ní àwọn atónígẹ̀ẹ́sì tí wọ́n tú àwọn àtúmọ̀ tí mo kọ síbi bẹ́ẹ̀ tó máa ń ṣùgbọ́n sí kò lè wákàtí kan péré wọ́n ni mo ní èyí ọ̀sọ́ọ̀dì mú wa mú wa tí lọ́gbà wà ní Cambridge wà bí ti Merriam Webster wà ní àtàwọn denominations mẹ́ta tó mú wa a wà á padà wo àwọn nǹkan kan tó yẹ káwa tá a jóbi ká ẹ̀ sẹ́ríta bá sọ̀rọ̀ liberty kò sí tó túmọ̀ sí kọjá wípé nínú òtúmọ̀ tí wọ́n fún kí ní méjì àbí mẹ́ta péré nínú ẹ̀ alákọ̀ọ́kọ́ wọ́n lòun ni kéèyàn ní freedom freedom to live as you choose without too many restrictions kọjá sí pé olómìnira láti lùsẹ̀mí ayé bọ́ ọba ṣe fẹ́ lò bọ́ ọba ṣe choose èmi lè túùsì wípé màá gẹ irun mi tí ó ga dé dísẹ́ǹtì yìí tí irun mi ó ga gidi mo lè túùsì ẹ̀ pé màá máa fi ẹ̀rìn dìde tí ọkùnrin sì ní mí so kò sí tọ́ka àfa àtẹ́kọ́ wa máa kóòtù kùránì pépà tí mo ṣe kí ni o tí mo fi ẹ̀rìn dìde tí á tù rọ that's what I've chosen for myself kò sí tọ́kàn bẹ́ẹ̀ èmi lè rò wípé ìní wọ bàtà ìmọ̀ ẹ̀rìnṣẹ̀ káàkiri ni kí n wò pé tí mo fẹ́ máa tí mo sì fẹ́ràn òṣèré ayé mi nìyẹn èmi lè wò pé mi ò ní fẹ́ yàwó kí ní fadámọ́dá ni màá máa ṣe mo sì lè wò pé mi ò ṣe fadámọ́dá mi ò kẹ̀fẹ́ yàwó ní ibẹ̀ tí màá láwọn girlfriend màá máa ní máa sign pẹ̀lú wọn màá dẹ̀ máa fẹ́ zina sòkẹ́lì kan mọ́ sọ̀rọ̀ máre pé ọlọ́run sọ́nù kùránì àdàbí sọ́nù àdìsílẹ̀ ẹ máa fẹ́ yàwó tọ̀rẹ́ gbà ládára yẹn bí mo ṣe choose láti lo kí o ìṣẹ̀lẹ̀ ayé mi nìyẹn láì lè jẹ́ pé ẹnìkan ọmọ rìsíìtì mi ẹnìkan ọ̀gọ́ mi pé má ṣe dé bí má lọ bí báyìí má ṣe dé bí báyìí bọ́ bá ṣe òbí ni kí n ṣe. jẹ́mọ̀ mo rò pé báà sọ yà bí òye sẹ́ńtà bá dúró lórí eléyìí nìkan àlàyé tá a fẹ́ ṣe lónìí ó clear ṣùgbọ́n nínú àwọn àtúmọ̀ mi ìfẹ́ kó tún gbogbo ẹ̀ náà ọmọ ìyá kan náà òun ni wọ́n ní òun ni the quality of state of being free kọjá sí pé ó lè má jà sí pé kó o ṣe fẹ́ lò sẹ̀mí ayé rẹ nìkan ìgbà ní ìsáàlì yìí pé gbogbo tọ́kọ́ láti fẹ́ ṣe òfin àti ṣe ọfẹ́ ṣe nǹkan kan kò sì fẹ́ nìkan yọ lọ́wọ́ ẹ̀wù o lè ṣe bó o ṣe fẹ́ tá a bá wá gbé lọ sínú ẹ̀sìn jàmọ́ ẹ jẹ́ ká gbé lọ sínú ẹ̀sìn kí n fi gbogbo àwọn àtúmọ̀ yòókù lẹ̀ tó níbi tá à lọ́kọ̀ tá a bá ń sọ̀rọ̀ liberty òun náà ni freedom wọ́n máa wọn àtúmọ̀ ní ìwà ṣùgbọ́n èèyàn ọ̀jọ́ mọ́wà àti tiwa ń bì irú ẹ̀ ní kéèyàn má jẹ ẹrú sẹ́ẹ̀dì tó bá ti pé kọ́ńtì kan bẹ lọ́dà kọ́ńtì kan wọn àti ní freedom wọn à ní independence freedom liberty tó lè túmọ̀ sí pé independence kéèyàn ó ṣe kí ni o kó lè dá dúró láì ní máa wà lábẹ́ ẹ̀nìkan ó tún lè túmọ̀ sí wípé sake of not being a prisoner or a slave kéèyàn ọmọ jẹ́ ń tọ́wà lẹ́wọ̀n àbẹ́ni tó jẹ́ ṣùgbọ́n ìtọ́ka àwa nínú ìdánilẹ́kọ̀ọ́ wa yìí gbogbo wa náà tá gbọ́ yé òun ni kó já sí wípé ọmọnìyàn kan tó jẹ́ mùsùlùmí àwa mùsùlùmí àbára wa sọ̀rọ̀ àbẹ́ ìdí èsè mùsùlùmí gan kó lómìnira àti ṣe ń tó wù bọ́ bá ṣe wù nígbà tó bá wù àti sí ẹni tó bá ṣe kí ni o tó bá wù tó bá rí bẹ́ẹ̀ máa gbọ́ mi o èmi lè jẹ́ landlord kí n kọ́lé sádùúgbò kan kẹ́nìkan náà jẹ́ kí ni o landlord tó bá wù mí mo lè san jẹnẹrétọ̀ bí aago kan òru jẹnẹrétọ̀ mi sì rí gbogbo ariwo ní ọmọ ṣe kí ni o ní ó máa pa mo tún wá lè ní rédíò sókè kí n máa gbọ́ fújì àti mo ti ọ̀rọ̀ bẹ́ẹ̀ mo ti ọ̀gbọ́ fújì kùlù tí mo máa gbọ́ fẹ́ máa gbọ́ fúlàní. gbogbo àwọn tó wà ní neighbors mi arúgbó wà nù ọmọ kékeré wà nù wọn obìnrin tó ẹ̀sẹ̀ ma wà nù wọn wọn ọba àmọ́ oorun sọ mo ní freedom mo lè ṣe tó bá wù mí. bá sọ yà bí òye kò rí bẹ́ẹ̀ nínú kódà nílé ayé kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n yìí ó ti wá màá fẹ́ gbọ́ pé àwọn kan tí mo fẹ́ ṣe àwọn tó jẹ́ ọ̀tá ẹ̀sìn Islam lágbàáyé wọ́n ní àwọn àjẹ́ńdà kan tí wọ́n fẹ́ máa tẹ̀lé wọ́n sì rí pé kò sí ẹ̀sìn ẹyọ kan tó lè dí àwọn lọ́wọ́ rẹ̀ kò sí ìlànà kan tó lè kick against àwọn ìlànà táwọn ti draw yẹn àfẹ̀sìn ẹyọ kan péré wọ́n sì sọ nínú àwọn àkọọ́lẹ̀ wọn òun náà lẹ̀sìn Islam ìyẹn ló fà á alágbàgbà àwọn bá ti ẹ̀dùn kéèrè pọ̀ bí nínú àwọn tí wọ́n máa ń kó rújúrújú sílẹ̀ ní obìnrin jẹ́ kan bẹ̀ wọ́n á jẹ́ kó jẹ́ pé Islam ẹ̀sìn tó ẹ̀ sílẹ̀fù ọmọnìyàn ni pé Islam ẹ̀sìn mú wọn lẹ́rú mi wọ́n ní Islam ó restrict liberty Islam ò jẹ́ olómìnira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 búrẹ́dì kan wà nínú ọ̀rá èwo ni wọ́n lóòrùn èwo lóòmù nù méjèèjì tó o bá rí pẹ́sà kan tó wà nínú agolo wọ́n sì kálẹ̀ ìkan wà kọ́bà èwo lọ fẹ́ mú bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ obìnrin pàtàkì lọ́dọ̀ ọlọ́run tọ́lọ̀ bí wọ́n ló fi súra

nínú ìwáyà ti alìmọ́mù Bukhari nínú aládábù ìmọ̀fúnrọ̀ ibẹ̀ ni wà tùdọ̀rọ̀ kàwà irú àwọn ọmọ yẹn wá wọlé ọkọ as virgins wọn à ṣe sì náà rí wọ́n fẹ́ kẹ́ ẹ máa dé o ọ̀rọ̀ sí yọ̀ọ̀mù lásọ̀rọ̀ nígbà tí là ń sọ o nílẹ̀ Yorùbá láyé ẹjọ́ o táwọn kan bá fẹ́ máa kàtìgéètì ìsìláàmù pé ìsìláàmù ó ẹ̀ sílẹ̀ fún obìnrin nílẹ̀ Yorùbá nígbà kan ẹ̀yin ìyá wa lẹ́jọ́ kò yàrá lẹ́jọ́ kò yìí

tíwèdì tẹ gbọ́dọ̀ bá ọmọ yìí obìnrin nìyẹn ọmọ yìí obìnrin ọgbọ́dọ̀ lọ́ọ̀bì kankan lọ dágbére fún dájú kìí ṣe pé mi lọ́ọ̀ dágbére fún lọ bá bàbá lọ dágbére lọ sí islamic lecture kan ọfẹ́ lọ sí mosque ọfẹ́ lọ sí camping program kan lọ dágbére fún dájú ẹ̀ fáwọn ti yọ̀ǹda ẹ ti tóbi ẹ bá wọlé ọkọ ọkọ rẹ. rò pé gbogbo eléyìí bí bàbá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 ọmọ ẹni bọ́bá ti lè pé seven years ẹ máa jẹ torí wípé wà ìjàjì gbogbo ẹ̀yin tẹ́ ẹ jóbi adarí lẹ aláṣẹ lẹ ọlọ́run yín ọmọ yín kódà ẹ̀rí pọ̀ nínú kùránì àti súnà ọ̀pọ̀lọpọ̀ òbí ni ò ní wọ àlìjẹ́ náà nítorí ọmọ wọn. ọmọ ò ní jẹ́ wọ́n lọ tí gbogbo ìyókù ọ̀bà yé wa yàwó mọ̀ yẹ sí olùmọ́rù ní àkíyì wà úmì yìí wà àbíyì wà sọ́ọ̀hì bá sì yìí wà bà ní èyí ò pọ̀ kọjá ní kálukú ọmọ bàbá ọmọ sá fún yàwó ọmọ ọmọ sá fún wàhálà ayérayé everlasting wàhálà lélẹ́yìn ẹ̀tánná wàhálà ni kọ́mọ̀ bá wà tẹ́lẹ̀ yìí ṣẹ̀rí àní ẹ̀kọ́ ọmọ yín láti ẹ̀kọ́ kírun tó bá kọ́ ọmọ ọdún méje ọmọ tẹ́ẹ̀nì kó kírun at age seven kìí seven lẹ́bẹ̀rẹ̀ sí ní ẹ̀kọ́ ní fàákíà yóò ti mọ súrọ́sù ní fàákíà kó tó fi seven yóò ti àwọn súrà bí àwọn súrà mẹ́wàá tó parí fún bí àwọn sábà kàífà dé náà ibùn tí ìwà ṣe pé mi ti wá tó níbẹ̀ ìmáàmù ṣàtọ́ ọdún méje ló ti á fúra ní àti àwọn ọmọ ọdún tí ọba ti lè ápùrà ìgbà yóò ti àbí jíjọ àmọ́ tí ó fi máa kírun yóò ti máa dúà tá a máa ń ṣe rúkú sùjú yóò ti máa ń ṣe àtàyá èyí tí ọba yé yín bẹ̀ àwọn àbá àti ọmọ akáwọn ọmọ yín lẹ́sìn ẹ kò máa bẹ́ẹ̀ ṣe ń sanwó fún private tutor ti kọ́ wọn lẹ́sìn ni bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa sanwó fún àfa náà kí ń ṣe kí ni o kí ń kọ́ wọn lẹ́sìn òbí mi ọ́bí tí kò wò nídìí kò wò sí dáadáa táwọn àbá àtọkọ́ mọ̀ òun lẹ́sìn ọgbà private tutor ọkọ mẹ́lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ ó ń fún wọn ní ten thousand lóṣù

ó rò pé kódà ó tẹ̀lé àwọn ọmọdé lè máa ní pé ǹsá street àwọn ṣe àwọn school ní lagos ǹsá street you want to watch the play torí kí wọ́n ní pé ǹsá zò ó rànù ni and that's where the parents are presented to ǹsá to their children. tọ́mù ò ní lọ ilé kéwù tó lè pé àbọ̀ ẹ wá máa fi ẹgbà gbọ́mọ ní sọ́fẹ́ bá gbé sùkúù ní ẹwà sọ àbá àdé ọ̀tá ọmọ alápáńsápá ọmọ tí ẹgbẹ́ kọ́lẹ́sì yẹn wọ́n lọ́mọ ọdún méje ni ẹ ọ̀rọ̀ liberty là ń sọ omi ìjẹ́ déètì òun mẹ́kẹ́ ilé tiẹ̀ ní o anábì sọ̀rọ̀ láàrọ̀ sá ó ní wọ́n gbé ìbú àlẹ́ á bẹ̀ àṣẹ ọmọ tẹ́ ẹ kọ́ ní ọdún keje ọdún kẹjọ kẹsàn-án kẹwàá ọdún mẹ́rin tẹ́lẹ̀ bá ṣe degree university náà yóò graduate lẹ́yìn ọdún mẹ́rin tọ́ba dọmọ ọdún mẹ́wàá ẹ fún lẹ́gbàá sọ̀rọ̀ pé ẹgbà tí wọ́n ní ẹ náà dọ́rùbù tààdì dọ́rùbù mọ́gá tààdì àwọn kan náà àwọn ẹlẹ́dùkẹ́ṣọ̀n tí wọ́n fẹ́ máa mú tí wọ́n rí ìbú wá pé kí sùpọ̀ ọmọ lu ẹ̀gbà èmi wà nínú àwọn tó takù. mo sì ọ̀rọ̀ àwọn àfáà náà a nínú àwọn àfáà náà tí wọ́n fẹ́ máa lu àwọn èyí kan pé èèyàn lè má nà má aná sì gbọ́dọ̀ àtẹ̀jẹ́ àtàkójọ ọdún mẹ́wàá bẹ́ẹ̀ tó o bá lọ kàtà náà wà láì ọmọ dáadáa ní àná ẹni tó àmì sọ́lọ́ ọ̀la àlọ́ sálà tí yọ ọ̀ràn fẹ́ kí ìyá rẹ̀ ọ̀ràn wípé kí lánàá bí ọ̀ tí ó fi sílẹ̀ sọ pé màmá àmẹ́bí ò náà ti sí yé ọmọ tó lẹ́kọ̀ọ́ tó ní adáp kìí ṣe pé ṣẹ̀rí àní ẹ̀nà máa pa kò ní ẹ̀nà máa dákú kò ní ẹ̀nà máa kẹ́jẹ́ ọ̀ jáde lára ẹ̀ dọ́lù tàbí nínú ẹ̀fẹ́ ẹ̀fí kọ́mọ lẹ́kọ̀ọ́ tó o bá ti lè sí àárọ̀ ọdún you spoil your child ọmọ kékeré wọn ò ní ẹlù pa ṣùgbọ́n ẹ bá jẹ́ kí

pàápàá tó bá jẹ́ ọmọ obìnrin ọmọ obìnrin bàlágà ní age ten lásìkò táwọn ẹ̀ pẹ̀lú oúnjẹ táwọn ọmọ ń jẹ wọ́n bàlágà ní eleven twelve ṣe sọ́yà bí òye ó ti ń kọ́ rọ́bà àlùbùlù irú ọmọ tí wọ́n sọ̀rọ̀ liberty ti split liberty nà mà kò pé kò kí irun lásán torí mọ́ mo kí irun nà wọ́n ti jẹ́wọ́n sọ ẹ̀kọ́ táà sọ yà bẹ́ẹ̀ gbọ́yé alẹ́ni sọ̀rọ̀ láàrin tó ní kẹ́ ẹ̀nà ma kò ní ẹ̀nà ma àtẹ́ni tó fẹ́ kẹ́ ẹ̀kọ́ ọmọ yẹn ni pé wà máa ń kọ̀ látùlì jìnnà wà ní ìnsá ìlà àlè àbùdù àtẹ́yìn àtàlìjẹ̀nù ìtọ́lọ̀ nítorí ẹ̀dá wa gẹ̀rẹ̀ ní ká lè ṣe kí ni o ká lè máa sin ọlọ́ tá a bá wá wò ó nínú àlàyé táwọn àfẹ́ẹ̀sì tí wọ́n ṣe fún wa ẹ jẹ́ ká ara mú àwọn kókókókó eléyìí tí ń bọ̀ yìí kókó alákọ̀ọ́kọ́ ni wípé tá bá wo ẹ̀sìn Islam gbé Islam kalẹ̀ ọlọ́run tó tún wá dá tá a jẹ́ èèyàn aláàyá àlámùmọ̀lẹ́kọ́lákọ́ kò wà lápẹ́tù rẹ̀ kábíyè ọlọ́run máa wa tá a sì máa àwọn orin kan tó ṣe wá ó bá a ṣe lè lò wọ́n àti bá a ṣe lè anábìwá Muhammad sallallahu alaihi wasallam ó ní ní ìmọ̀ta magbudu fi ìmọ̀ kẹfì rọ́mìnà náà àṣìhàtù wàlfàrọ́k. anábì sallallahu alaihi wasallam ó láwọn oore méjì kan bẹ yàrá two favours blessings oore lọ́lọ́run fi ṣe wá alákọ̀ọ́kọ́ ni àlàáfíà kéèyàn lálàáfíà àlàáfíà la ní láti wá gbọ́ lẹ́kṣọ̀ lẹ́yìn àlàáfíà la ní lẹni tó drive ṣe lè drive lẹni tó wọkọ̀ wá ṣe lè wọkọ̀ wá lẹni tó rìnṣẹ́ ṣe lè rìnṣẹ́ àlàáfíà làwọn kan náà ní tí wọ́n fi ń lọ ṣe ìsìnà lóòtẹ́ẹ̀lì pé àwọn ní liberty náà àti àwọn ìtí máa ń jẹ́ kéèyàn ò ní freedom gan méjì ni nílànà bí àtàlà kò jọ sínú àdìsí tí mò ń sọ yìí adébíwá làwọn èèyàn máa ń sì lò àti kéèyàn ṣe pé ní ìsìláàmù freedom ṣùgbọ́n fírídọ́ọ̀mù wa màá wá ṣàlàyé ẹ̀ bá a bá ṣe ń tẹ̀síwájú yìí adájọ́ ìdáwọn èèyàn máa ń sì lò mọ́júgúrù ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọ́n konú òpònú ni wọ́n afọ́fúngbẹ́mu ni wọ́n òmùgọ̀ ni wọ́n dàdá ti ní súnmọ ni wọ́n torí pé oore méjì yìí wọ́n máa ń sì lò òun náà ní sì jẹ́ pé èèyàn lómìnira àṣíhàtù àlàáfíà wàlùfàrọ̀ lẹ́ṣọ̀ time jẹ́mọ̀ ọya kìíní jẹ́ liberty fún kẹ́mí bì lọ ẹjọ́ ọmọ bàbá rẹ̀ ọ̀yà láti jọ yìí tó ní stroke liberty wò lẹ́rẹ́ sọ ìgbóni láti lọ wọn kí liberty wò ló ní láti lọ fèsì náà liberty wò ló ní láti lọ ọjọ́ fújì liberty wo ló ní láti mọ tó wù àti láti dẹn tó wù ibò ẹsìn màtà tó ní sọ́ọ̀kì àwọn tó ní sọ́ọ̀kì lẹ̀ téèyàn bá ti dé èjì kan pàápàá nílùú tiwa yìí tó bá ti lè di pé àwọn dókítà ti ti ìyàwó mi bàbá pẹ̀lú ọjọ́ orí yìí ẹ gbọ́dọ̀ jẹ nǹkan báyìí ẹ gbọ́dọ̀ jẹ nǹkan báyìí ẹ gbọ́dọ̀ jẹ nǹkan báyìí wàláì èyí àmà rò wípé àtẹ̀lé bá ti rọ́bẹ̀ ń sọ yìí gan ìdíwọ́ èrè ṣù tẹ́lẹ̀ bá ti. dípò ìṣe àrò wípé wọ́n yẹ ẹni òun náà gan láwọn tí wọ́n agitate fún pé ẹ̀sìn Islam kọjáwé èèyàn onílíbàtì àtẹ̀lígbàtì yẹn kéré tó ń fẹ́ ìtọ́ lọ ọlọ́run bá forí di bàbá àti owó òkú mùsùlùmí ọkọ̀ tó yẹ pé lásìkò orí ti mo máa ń fẹ́ sọkún the last five years tí bàbá tèmi ló làyé ká tó ó lójú oúnjẹ tá lè jẹ wọn gbọ́dọ̀ jẹ yẹn wọn gbọ́dọ̀ mú bíríkì wọn gbọ́dọ̀ mú bọ́ọ̀fìtà wọn gbọ́dọ̀ jòròró wọn gbọ́dọ̀ jẹlé ah mo lè wọ ọlọ olú adé òní ní tọ́mọ ọ̀gbọ́dọ̀ ra bọ́ǹsà fún ẹ̀yà àdáyé èdè náà lè kí ra bọ́ǹsà wà kẹ́ ẹ̀ máa fi bá tó ọ̀rọ̀ mọ́gọ́n sábà bó ti fẹ́ mọ́ dàrú ìfọ̀pá ọ̀gá ni. kó lọ́wọ́ ti àwọn òbí adájọ́ ẹja lọ ní sábì kẹ́yìn náà jẹ ìmú lọ shoprite kẹ́yìn náà jẹ ayé orí alẹ́ òní ọ̀jẹ́ lẹ́yìn máa jẹ wíìsì máa jẹ àwọn oúnjẹ kan máa wò ó ọ̀gbọ́dọ̀ jẹ búrẹ́dì tó gbégé ní ọ̀gbọ́dọ̀ jẹ ṣúgà àwọn ọlọ́wà yìí máa jama àwọn tó ti sọ bẹ́ẹ̀ fún ọ pé ọ gbọ́dọ̀ jẹ́ kí ìwé sọ lọ́wọ́ dókítà ni wọn onímọ̀ ṣèlú báyìí kan ọ̀pọ̀ sí wọn lẹ́nu ọlọ́run tó wá dá sọ́mà àti ilẹ̀ sọ̀rọ̀ ẹ wá lọ́lọ́wọ́ bá ẹ̀ ń sílẹ̀ fún àwọn èèyàn ẹni ìsìláàmù ọ̀gbọ́n ọlọ́run ni yín àti nàní ṣé wọ́n lọ́pọ̀lọpọ̀ òbí mùsùlùmí náà àwa náà rí sí nípa òbí náà wọ́n ti wá kó mẹ́ńtálítì burúkú sí lórí torí tó lọ skul pé òun ní ọkọ̀ lọ skul fámìlì wọn òun náà jẹ́ àdókòyẹ sí nọ́ọ̀sì níbi ọ̀rọ̀ àwọn mùsùlùmí náà nìyẹn

ọ̀làjú kọ́ ni ká máa sáàdì ṣòkòtò ọ̀làjú kọ́ ni ká máa bóra ọ̀làjú kọ́ ni ká máa play music ọ̀làjú kọ́ ni ká máa jó káàkiri bíi wèrè ládùúgbò gbogbo eléyìí èso ọ̀làjú ìwé ẹranko ìwà ọ̀tá ọlọ́run ni bẹ́ẹ̀ bá wà wò tí dókítà bá wà rẹ́kọ́dọ̀ ìdìbẹ́ ẹ̀ gbọ́dọ̀ ṣe ìkọ́lẹ̀ àwọn èèyàn ní ṣe your liberty has been restricted yes or no by who by medical doctors who are not your creators kọ́ wa ó sọ fún wa pé eléyìí ẹ gbọ́dọ̀ ṣe eléyìí ẹ̀gbọ́n àwọn èèyàn rí sí pé ọlọ́run bò fáwọn ìbá làmẹ́sì sọ́wọ́ láàlọ́ nínú àdíìsì ó ní sẹ́ rí nǹkan méjì ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń sì lò àlàáfíà àti bàbá abárójú nínú àdíìsì mi àmẹ́sì sọ́wọ́ láàlọ́ sọ́lá ó ní wọ́n máa rò wọ́n rò sọ́wọ́ gẹ́gẹ́ ẹni tó mọ́ sí ibi ọ̀nà Islam náà nìyẹn gbogbo nǹkan náà ní haram elé haram tán nàìjíríà elé kódà ó ti ẹ̀ ti sú mi gbó ọ̀rọ̀ Islam yẹn gbó sú mi méjì ò sú ọ̀ sọ ọ̀rẹ́ tí ó wà ìjà náà yóò ṣe wàhálà ẹni tí yóò wọ̀ náà yóò ṣe kí ni o yóò ṣe wàhálà wàhálà wo láwà aṣọ ìyẹn ní kọ́lọ́ ọ̀sán kó jáde ṣe wàhálà àìjà náà ṣebí nàìjíríà mi jẹ́ rẹ̀ ṣé ẹni kankan máa fi mí lọ́kàn balẹ̀ wà láàrín ọkàn mi balẹ̀ one hundred percent fẹ́ẹ́ tó bá kú sí mùsùlùmí òdodo wà lẹ́yìn wà ìjà náà ó sì dá mi lójú lọ́dọ̀ ọlọ́run pé èèyàn bá kú sí kéfèé gbogbo ohun tó ní ó ṣe láyé ọbáfẹ́mi àwọn ọ̀gbọ̀n ṣẹlẹ̀ ó wà wẹ́fẹ̀ẹ́ ẹni lọ sí ìdáhásí mi lọ́sọ̀rọ̀ ọba mi àwọn ọlọ́wọ́ gbogbo sátó ṣe ní nàìjíríà ní gbogbo ayé wà láì wasted iná bí àdíkìwé gbogbo iṣẹ́ rẹ̀ wasted they die as all muslims they do not believe in one of allah bàbájá ṣe burú tó ẹnu ẹnìkan kan gbà pé yọ wọn náà abacha died as a muslim he was a tyrant that was very clear abacha èèyàn bú èèyàn bíi alhajaju bóun Yusuf ni ọ̀pá ìmọ̀lẹ̀ yẹn ṣùgbọ́n mùsùlùmí ni o ò lè sọ pé yọ ọ̀rà náà tó wọlé gan torí pé bíi ìlú ìbùnú wọlé sọ̀rọ̀ àbá tó nira náà àìsọ́wọ́lẹ́ kọ́ tó fẹ́ bọ́kọ̀rọ̀ ọlọ́run sùn láwa ká yẹn. sọ wàjá ní ọkùnrin ká. Àtúntà ilé ayé tó kú òbí. ní sọ́ra wá ní báwọn tó jẹ́ kèfè rí. Kí wọ́n ti bá lọ wọ́n lọ́wọ́ bá alẹ́ a fi ìjọba ìjọ ẹgbọ́n mi o àní sọ̀rọ̀ lórí àdúríyá sí jínú ìlú mọ́mí ilé ayé ẹ̀wọ̀n lọ́jọ́ bá wà tá a ni tá a jẹ́ mùsùlùmí gidi ṣé ẹ̀mọ̀ pẹ̀lẹ́ wọn sóní freedom sóní nígbàtí àtẹ́tọ́ bá wù kò ní kí ló fa ni pé èmi ní ìṣẹ̀lẹ̀ ìkẹlẹ́ rò pé mo gbà àwẹ̀ mo fẹ́ fẹ́ lẹ́dẹ̀ sínú ìtumọ̀ pé mùsùlùmí ò ní líbàtì ìdíyẹ tá à ń sọ nìyẹn ìtumọ̀ ẹni pé ń tọ́ta kótó náà ní ìkẹyẹ fẹ́ sínú kí pé ah wàláì gúdàrú tí àwọn ń eh, small town gidi ah kí ìdí àmùgbò méjì ó oh, fóònù ọ̀bá ṣe dáa tó ìlé mú jama ẹ̀wọ̀n ni àbẹ̀wọ̀ ni i do tell people gbogbo àwọn tí mo rán ṣe náà káàkiri kí ní bẹ láàrin obìnrin ojú lásán ọ̀pọ̀lọpọ̀ wò obìnrin ọ̀yàtọ̀ Saudi Arabia tó ìgbádùn tó lára obìnrin tó dúdú iná lára obìnrin tó pupa èyí tó jẹ́ arọ iná lórí lára rẹ̀ ó dá arọ ní ìkẹ́ oṣù lè gbádùn ẹ̀jẹ̀ tí ọ̀rọ̀ lọ ṣùgbọ́n lórí ọba tí lẹ́yìn eléyìí ojú rẹ̀ ọ̀pàná onítọ̀ yọ ọ̀pàná eléyìí nípe ìsìláàmù náà gbọ́dọ̀ máa ṣe sílẹ̀ jù o ti níyàwó tiẹ̀ tó bá ti fẹ́ lọ fún òtún ọ̀ṣẹ̀ bí àyọ̀ ọ̀dà o lè fẹ́ méjì o lè fẹ́ mẹ́ta o lè fẹ́ ẹ àwọn náà wá àwọn èèyàn wọn pé bọ́lá ẹ̀jẹ̀ táwọn bọ́lá wọn lẹ́ṣà òkè ibi bá ti ń tara àwọn ẹ̀jẹ̀ wọn ò ní rí tí Islam ti tú yẹn lẹ̀ Islam is a natural religion Islam wọ́n pinnu fẹ́yàwó mẹ́rin bẹ́ẹ̀ lọ́rùn ṣùgbọ́n kọ́kọ́ ọ̀rẹ́ ó fẹ́yàwó méjì mẹ́ta mẹ́rin wà láì ọjà ju kọ́fẹ́ ọ wá ní àwọn àlè síta kọ́kọ́ wá ọmọ ọjọ́ ìyàwó bọ́lá ẹlọ kàtàrí ọ̀padà láìpá tẹ́ṣọ́ ní sóòtù ìgbà kò mú náà lọ bọ́kọ̀ ẹ̀ lọ́rùn nígbà tí àwọn ìyàwó kó ọmọ wálé ìyàwó ẹ̀ka wà bá dẹ̀ bí nínú àwọn àlè rẹ̀ tí wọ́n bí ọmọ tó jọ bí nǹkan ní tẹ́lẹ̀ òní tọ́ìsì pé nóò wà láì ọmọ bọ́lá yìí ni ṣé ìsìláàmù lórí síwìtì líbàtì wà báwọn ṣùgbọ́n báwọn káàkó fẹ́ wọn ò ní líbàtì ní tọ́lọ̀ ọ̀fẹ́ ìsìláàmù tó fi máa fẹ́ sì mẹ́kí tọ́ọ̀mù ẹ̀dọ́gbẹ́jọ́ lẹ́dàá ó lè fẹ́ bí bákan bákan jáwé ìyàwó rẹ̀ ọmọ ra wọn sábà jà lọ sí ìgbà kálukú àti ìgbà méjì mẹ́ta mẹ́rin yọ ọmọ rẹ̀ jà kálukú ọmọ ojú tó ọmọ rẹ̀ tó ti tọ́wọ́ bíi kéwòn tó fẹ́ kọ́ tó fi kẹta ọkùnrin lè já ìyàwó rẹ̀ kò tiẹ̀ wá rí ìjà rẹ̀ báyìí pé ó ti àyàwó rẹ̀ gidi o ah, ó ti lẹ́fẹ̀ kẹta ó ti lẹ́fẹ̀ tó gbé tó fi kẹrin lé so ní pé sọ̀rọ̀ àtẹkiri o yọ balance Islam fún lọ́dà fún ṣùgbọ́n ẹ wá máa wẹ nìkan o ìtàkàkùn ní bá sì rẹ o ọwọ́ á ní àwọn kan lé lẹ́gàlẹ́ marriage wife ọwọ́ àǹsẹ̀sì náà pẹ̀lú bẹ́ẹ̀ ní twenty tálẹ́ra kó bàbá méjèèjì tálẹ́ra kó ẹnìkan tó fẹ́yàwó lọ́nà àlàlì lẹ́yìn ìyàwó tó fẹ́ kọ̀ máa gbóbe sọ káàkiri kọ̀ máa ṣe bí òbí kọ ẹnìkan fẹ́yàwó kan òun máa ṣe lòlẹ́ẹ̀kì tálẹ́ra kó. alẹ́sọ̀lọ́ láàrin àdúnyá sísínú lìmọ́mí ilé ayé ìgbà bí ẹ̀rọ máa mọ̀ torí máa lè ṣe tó wù wá. Bẹ́ẹ̀ bá wá rí Mùsùlùmí kan náà ìṣẹ́sọ àwọn àfáà àti oṣù kan sáńdà lùlù kìkì ní ìfẹ́yàwó mẹ́fà, ìyàwó mẹ́wàá, ìmọ̀lẹ́ǹsẹ̀, ẹ ti kọjá tọ́lá tìǹtì sọ ọ̀tá ọlọ́run ní èyí sọ̀rọ̀ ọlọ́run má. ní ìsìn liberty ti Islam fọ́n bẹ́ẹ̀ ni pé o lè fẹ́yàwó lórí mẹ́rin lẹ́yìn mẹ́rin tọ́lá tó ṣe oṣù kọjá liberty tọ́lọ́run fọ́. ọfẹ́ jẹun tí èèyàn bá dáhùn sí Saudi Arabia tọ́lá wà bẹ́ẹ̀ gidi èèyàn mẹ́jọ àmọ́ ẹ̀jẹ̀ ara kan táwọn ọ̀rọ̀ ẹ̀rọ wá fà ẹ̀fún bí ìṣẹ́yìn ọmọ ẹ̀jẹ̀ jọ́kẹ̀ẹ́ àjọ́kọ́ ọmọ ẹ̀jẹ̀ ọmọ ẹ̀jẹ̀ jọ́kẹ̀ẹ́ jọ́kàrún torí ó sì tọ́wà ní òlùkí wa ni.

ọlọ́run bọ̀ láti olè lọ ra orúkọ wọ́n sì bọ ọkún ìwọ nìkan ó sì jókòó tí ó sì jẹ́ ní ìtọ́rù àbọ̀ òfin jẹ́ sàárì wà láìké sára mọ́ láti rí fọwọ́ àlàlí ló fi rà á tọ́lọ́ bá bọ̀ láti rí gidi ẹ́ wọ́n ní mọ́tò tó yẹ jáde ní ìsìn o two hundred billion kì two hundred billion náà tà tówó rẹ bá tẹ́tẹ̀ tí èso wà rà mọ́ ìlà tí na over ninety percent àwọn tó wà ní politics in Nigeria lọ́wọ́ wọ́n wọ lọ́dọ̀ ọ̀rọ̀ àtàbàtúbà the present politics of Nigeria salary wọn tó wọn náà they are not contented with their salary allowances owó tó yẹ kẹ́kẹ́ tó jẹ́ bílù wọ́n na èso yẹ kẹ́kẹ́ tó yẹ kẹ́kẹ́ jáde wọ́n na inú kó wa sínú wàhálà ẹ̀wọ̀n yasmin tó ṣẹlẹ̀ látara pé Nigeria roads are very bad gbogbo àdúgbò kọ̀ yẹ ká máa sọ́fà omi báyìí owó ń bẹ tó yẹ ká fi máa ń bẹ́ bọ́ òkun àti èsì fọ́wọ́ ẹ̀ ti ẹ̀rọ mi sí i tí wọ́n bẹ̀rẹ̀ one point five million tó ní ọmọ ọ̀sọ́ gidi ìgbà bá wà ní dẹ́sí ọ̀fìn lọ́rin mọ́ rántí bọ́wọ̀ kan bẹ́ẹ̀ tá a lọ́ọ̀lù kó dẹ́sí yóò lò kò sì gbẹ́rí ṣáàbà láfíà àti gómìnà wọn ayé ẹjọ́ ọlọ́gbẹ́ ní ṣe tí wọ́n bá ti bàjẹ́ olóṣù máa ṣiṣẹ́ lọ gbogbo pọ́jẹ́ẹ̀tì wọn tí wọ́n ti rẹ́rìn alẹ́bí ti dára ọdún mélòó ó ti bàjẹ́ támágbẹ́ ẹ̀rọ ìfàsọ́nà olórí ibùkà wa kí ọ̀rọ̀ ẹ̀ lọ́dún oṣù mẹ́fà ó ti blow torí pé kèé sóòdì sí àtàkùn ọ̀nà ọ̀rà gbogbo àwọn eléyìí ìsìláàmù sọ́sọ̀ pọ̀ ti kọ́ ọmọ kówó òlù jẹ ara adébáyọ̀ ní ìsìláàmù ìsìláàmù ọ̀fẹ́ kó kówó òlù jẹ ìwọ́n tó jẹ sáwọn lánàá àdúgbò mọ́kò wá àdúgbò jẹ. sùkúù láwẹ̀ pé wọ́n yàn ní kọ́mítì kan ní kọ́mítì end of year party tó wá fi ọ́sẹ̀ chairman ní kọ́mítì ìwọ́n náà lè gbowó lọ́wọ́ àwọn òbí kan tó kò jẹ́ ọ̀sẹ̀ lẹ̀ sùkúù kan ní nílùú àtàwáyé lẹ́tà aláṣìírí tún bá wọn pa official letter

ìtumọ̀ liberties islam ni pé má kọjá bí ọlọ́run ṣe kí ni o tó ní òde ẹ wá jáwọ àwọn ọ̀nà eléyìí tí àwọn èèyàn rò pẹ́ sí òfin wa ní liberty lórí ẹ̀ tó sì dá sí pé ẹ̀sìn gangan òun ló fún wa ní fídọ́ọ̀mù kì ẹ já mọ látòrí tó ní í ṣe pẹ̀lú àlùbá ìmúra nínú ẹ̀sìn islam sọ fún ọ pé alákọ̀ọ́kọ́ kùdú sí lẹ́tàkún ẹ̀ńdàkúlì mọ́sìkì tẹ́ ẹ bá ti fẹ́ lọ ẹlọ́run ẹmúra ẹró dẹ́dẹ́ ẹ̀kọ́ dúdú ẹ jẹ́ kẹ́mọ̀ pọ̀ lọ́run lẹ fẹ́ lọ sìn ẹmúra kẹ́mọ̀ pé wájú ọlọ́run Allah òun lẹ̀ ń lọ nínú nǹkan tá a gbọ́dọ̀ ṣàkíyèsí nìyẹn ẹ fẹ́ jáde ńlé ẹ ń lọ bí iṣẹ́ ẹ ń lọ bí ìnáwó ẹ múra nímúra ọmọlúàbí ọlọ́run wá ní wálìbáṣù tákúwá bá ní ní sọ́rọ́ tó làárọ̀ àti aṣọ ọ̀bẹ̀rù ọlọ́run aṣọ ọ̀páyà ọlọ́run òun ló lóore jù kí ní jẹ́ aṣọ ọ̀bẹ̀rù ọlọ́run aṣọ tí ọ̀tá kó nítọ́lọ̀ àtànábì rẹ̀ tí wọ́n fẹ́ tó bá jẹ́ pọ́kùnrin ni múra ní múra ọmọlúàbí wọ́sọ ní wọ́sọ ọmọlúàbí jama ìtó ní í ṣe pẹ̀lú irun orí wa ìsìláàmù sọ̀rọ̀ ìwọ́sọ̀ ọbájọ́kọ̀ ìsìláàmù sọ̀tì ẹ̀ ìwọ lè gẹrun rẹ o lè fa irun mú rẹ ṣẹ̀rí àfẹ́kọ́ ọmọ àfa ìgbàmọ́ parun mà sábàrà àfa àtọ́nàmùgbà ní ìsìn wọ́n ní ìsìláàmù fún líbátì wọlé sórí nǹkan nínú gbà bí òní ọgbà jama pọfẹsọ wọlé sórí nǹkan sórí nínú bí òní ọgbà ẹ dábí lónìí ṣé gbogbo asúnà ni wọlé sórí nǹkan dá sí kí ló kọ ọkùnrin activity pọfẹsọ yìí pọfẹsọ kẹmẹ tó náà nínú gbà báyìí kì kéde ẹ̀sìn muslim nínú ẹ̀sìn islam ní pé ẹ̀ńtọ́jọ́ pin kó fi wọn gbọ́n tiẹ̀ lẹ̀ jẹ́mọ̀ sóyà bí òde kí aṣọ ọkùnrin kọ́ má máa kọjá kókósẹ̀ wọ́n ní islam fún yàn fídọ́mù náà àwọn bàbá anájọ́ kò tó wá lámà kẹ̀ǹdẹ̀ àmà kẹ̀ǹdẹ̀ yorùbá kẹ̀ǹdẹ̀ tó máa fi òfin rárá yìí ṣé kẹ̀ǹdẹ̀ máa kọjá kókósẹ̀ ṣé islam ló gbé kẹ̀ǹdẹ̀ wa tẹ́ ẹ bá wá wo kẹ̀ǹdẹ̀ àṣà yorùbá ni ọ́ dẹ̀ bá súnà wọn.

tó bá jóbìnrin ẹ máa wá wọ́pọ̀ sí ti o obìnrin ọ̀gbọ́dọ̀ dáhùn máa ṣe obìnrin lè fẹ́ ohun gbà tó bí ìbẹ̀lẹ̀ ohun gbà yọ parun gan rẹ̀ obìnrin ọ̀gbọ́dọ̀ gérun orí tiẹ̀ èèwọ̀ ní kóbìnrin ọmọ gérun orí ìnúra tiẹ̀ náà obìnrin ọ̀gbọ́dọ̀ fẹ́ jẹ́rì ìbọn tó ọba ṣe jẹ́rì kọ̀ọ̀bá tọ́lọ́ ọmọ obìnrin ọ̀gbọ́dọ̀ fẹ́ pálí sẹ́ẹ̀ fẹ́ àwọn restrictions yìí lọ́dọ̀ àwọn oní general liberty wọ́n ti fi pé ìsìlámù ṣe kí ni o ọ̀jẹ̀ kan lómìnira yàrá àti tó lè dé èyàn òdì àlọ́dọ̀ ọmọ ìsìlámù ni ọmọ ṣe obìnrin fi làánà lọ́wùlù wá sílà gbogbo obìnrin tó bá ń ṣe attachment ọlọ́run gbogbo làánà yóò di anụja jáàna náà adresa dresser tó jẹ́ pé fóun náà ni báwọn èèyàn fi kọ́ máa náà ló di ọlọ́run obìnrin ló ẹ̀yìn adẹ́wọ̀n ló jáde àwọn ọkùnrin kódà ọ̀gá ẹ̀ tó lè lo pàfúùmù jùláyé lànà ìwà Muhammad sọlọ́lá rẹ̀ ẹnìkan wá ní ìsìláàmù ẹ̀sìn tí òfin yàn líbàtì ẹ̀sìn oníkọ́kùnrin ọjáde ìlọ́pọ̀ bẹ́ẹ̀ bí ọkùnrin ní ìgbà tí ọba gbọ́n rajà ìyàwó lókùn bẹ́ẹ̀ kọjá mẹ́rin nígbà ọ̀nà ọdún jẹ́ gbogbo ara rẹ̀ jáfúnkámi fún kóòmù kóòmù

ẹ fi ilẹ̀ di lè kó bọ́lọ̀ ń ṣe dá jẹ́mọ̀ sóyè àbí òye wọ́n ní ká sọ ọ̀sàwọ́ ọpin kọ́mọ̀ kọjá kókósẹ̀ wọ́n ní fífi yán ọmọ kọjá kókósẹ̀ kódà tó bá tó kódà tó tẹ́ra ọlọ́wọ́ tó ń gbà lọ́wọ́ yín bẹ́ẹ̀ ni ẹ wá obìnrin mùsùlùmí pẹ̀lú obìnrin tí ń káàkiri tí wọ́n jọra ọyẹ kọ́ ẹkẹ́ ọ̀nà sẹ́ni náà wẹ̀ láwa tẹ̀lá sọ ọbú tọ́wọ̀ tọ́ba lóun ọ bẹ̀rẹ̀ mu gbogbo tí ń jọ ọmọbìnrin lẹ́mọ̀rún náà rẹ̀ jàmọ́ ẹ̀jọ̀ sẹ́ran kókọ́ lé léyìn. ẹ wá lọ́wọ́ kéṣìṣì rẹ́pìn níjọba tí rẹ́pù èèyàn nàìjíríà sí gbogbo àwọn èdè mi ti kà kódà mo ní átíkù kan lórí laptop mi forty nine cases of rape gbogbo rẹ̀ ní ìrí kàkàtọ́jà kọ́nà rẹ́pù ẹ̀ tó lò já mi ní wọn lé rẹ́pù ẹ̀ tó lò já bùn sọ̀rọ̀ àwọn ọmọ kan náà ti dé tani ìsìn aládàáwò ọmọ ni wọ́n wọ́n ń lò jáàbù gbàṣẹ́wò ni wọ́n. I do tell people tó o bá rí ìyàtọ̀ lò jáàbù àbá ní ìjọba máa ta ó pupa ó ti lò jáàbù ó ti rí yàwó náà aṣẹ́wó ni orí ọmọ tó ti sẹ́yìn ìkan rú ẹ̀ tí wọ́n mú wọn gbọ́dọ̀ máa bá aṣọ orúkẹ́ àfọ̀ wà láì ẹ̀mẹ́rin ló ti sẹ́yìn fún rẹ̀ ló sọ fún mi báyìí ó ní sì rìtú àpá àwọn aṣọ orúkẹ́ àfọ̀ pé kọ́lọ́ òfin lè sàánú ẹ̀ àwọn tó mú wá gan ó ní ká excuse òun fẹ́ rí sáà fún kankan òun mọ̀ bí pọ́blẹ́mù òun ti wá òun sẹ́yìn four times. ọwọ́ ọ̀rọ̀ wọn ká ó ti sáré borí ìwọ́n náà lọ́gbọ́n òbírí yàwó ó sì wá di irú ọmọ òun sékèé fáwọn ọmọ oníjà ààbò àṣẹwó wàláì mo fojú ara mi rí báyìí ládùúgbò kan ní Ìbàdàn òtẹ́ẹ̀lì ni ilé bí esori building lọ́wọ́ lẹ́gbẹ̀ẹ́ òtẹ́ẹ̀lì yẹn àwọn ẹni ọlọ́ọ̀kan náà ń débẹ̀ àwa lọ bí ilé yẹn èmi wà lórí òkè wàláì ẹ̀fọ́ lórí ìdáàbò báyìí wọ́n jọ mú sílẹ̀ ọ̀tún àwọn atẹjúmọ̀ òun gẹ́rì pé ọwọ́ rẹ́rìn pàlẹ́ ọwọ́ rẹ́rìn àwọn bò báyìí mo wà surprise mo kọ́ rò pé mo rò pé sí dáwọ́ àrídé lò ní ìjẹ kòkòkò àwọn fáà tí ó mọ sọ wá ní ọtí ẹni ò lọ́wọ́ fẹ́ẹ́ máa wò àti ká lọ dúró tiẹ̀ ìgbà wo láwọn so torí náà ni wípé ẹ wá wo ẹ̀sìn bí ìsìláàmù ṣe fẹ́ kó o bu ara rẹ ó fẹ́ kó o bu ẹ̀mí rẹ náà ìsìláàmù ò ní kọ́ kẹlò jáàbù lásán pẹ̀lú jáàbù ẹ kọ́ ọmọ lọ́mọ àfẹ́sì náà pẹ̀lú jáàbù ẹ kọ́ ọmọ lọ tọ́tí pẹ̀lú jáàbù ẹ kọ́ ọmọ máa sàfẹ́wó pẹ̀lú jáàbù ẹ kọ́ ọmọ ìsìláàmù ìjáàbù hmm, ìjáàbù ni ìmúra ta ìmúra tí wọ́n wà wà bẹ́ẹ̀ tá wo abala yẹn ìsìláàmù fa ní freedom abala ẹlẹ́ẹ̀kejì òun ni tó ní ṣe pẹ̀lú àlàkọ́tùlì jìnsíyà ọ̀rọ̀ relationship láàrin ọkùnrin sóbìn àwọn ọ̀fẹ́ ẹ̀sìn wọ́n rí sí pé ìsìláàmù kò fáwọn èèyàn liberty lórí ẹ̀ bẹ́ẹ̀ ni Ànábì sallallahu alaihi wasallam ó ní má tààrọ́ kù fìtìnàtà yíyá ọ̀dọ́rù àlọ́rù ìjálí nílẹ̀ nìfà ó ní mi ò fi àdánwò kánlẹ̀ fáwọn afá àjọkùnrin tó yára kóòyàn sínú páńpẹ́ tó yára sọ̀ọ̀yàn dolórí burúkú tó yára kò nira báyìí sọ́dà dàbí obìn sẹ́rí àbọ̀ ọ̀yọ́lẹ̀ ìmáàmù ọ̀yọ́lẹ̀ ìsáàsù ọ̀yọ́lẹ̀ olórí àdánwò àwọn àtàjọpin obìnrin tóyìn ọba tí wá sọ́ra nípa rìlẹ́sọ́ṣìpù ọkùnrin sóbi èyí ó sínú trap Ọ sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfọ tó wà láyà fún jálàbì ọ̀sọ̀dọ̀ ẹ̀fún ìbàdàn ó ní kéèyàn bá ń ṣe jálàbì kò lè lànà àbúrú méjì ó lálákọ̀ọ́kọ́ àwọn òní mọ̀ parọ́ àwọn òsì ní mọ̀ ṣe sí náà ẹ̀ wá ó sì sọ fún ó ní pé lọ́jọ́ òun tẹ́ ẹ bá ní fún five thousand wa àwọn ọmọ ọmọ ṣàdúrà máa ta àbí lọ́mọ ṣàdúrà ó ní ní bíbí ó ní tí ò lè fún ẹ wá padà tó ẹ̀

Ah, àwọn ọmọ rẹ mò ń wò yìí ah, ayé o tó gbẹrù láwọn ọmọ rẹ lórí mi ah, kíní wà tẹ́bá lóbìnrin ọlọ ta gbogbo tó ní yọ́ọ̀tà nítorí ọmọ ẹ lọ oṣù àwọn obìnrin lọ́kọ̀ jù ẹ lọ àwọn obìnrin lọ́kọ̀ jù tíṣẹ́ àkàn obìnrin tó ẹ̀kọ́ wọn náà lásìkò tí kí èkí o tó bá di jẹ́ ní ìsìn àwọn ti wà náà àdébí ni anabi ni ẹ máa ṣe sàárà wà criminal istighfar ẹ dẹ̀ máa tọrọ àforíjì lọpọlọpọ fa ị na-erọ náà sárọ́ áàlì náà obìnrin lọ́pọ̀ jùlọ. kí ló tó yẹ na nínú anabi sọ́tọ̀ pọ̀ ṣùgbọ́n mi wọ́n wà flexible tí ọba yóò ṣe èyí tí ọba yóò ṣé wọ́n wà ó máa rí alákọ̀ọ́kọ́ ẹ máa gbogbo àwa tá a bímọ ẹ̀wọ̀n dalẹ́ àmì tí mo dé yìí àdíìsì tí mo kà ní bẹ́ẹ̀rẹ̀ wọn sábẹ́bí ní pé sábà dọmọ ọdún mẹ́wàá ẹ fún wọn lẹ́gbàá tán àbá kí wọn ó ní wà fárúrì kú bẹ́yìn náà wó kì í mọ̀ bá ọ̀jẹ̀ ẹ mẹ́ta wọ ọmọ yín ó sún pọ̀ mọ́ sábà ti ní pé h ten ọmọ tẹ́ ẹ bí nú bàbá kan náà ìyá kan náà àbí ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ bàbá kan náà àbí bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ ìyá kan náà sábà ti ọ̀rọ̀ sẹ́ẹ̀sì lélẹ̀ tí kan bá ti lè jọ́kọ́ ìkájọ́bí wọn àgbọ́dọ̀ sọ́nà yàrá kan kọ́lọ̀kọ́ wọn bù aláàjìrí inú yẹ́tì bá ti lé ọmọ tọ́pọ̀ mẹ́wàá rúùmù kan òbí ó kéré jù tọ́lọ̀ wá sí bọ̀ láti rúùmù kan náà wà tó wá wá bí lè jẹ mákẹ́ẹ̀tì tọ́mọ obìnrin bá múra ọmọ gbogbo ààyè tọ́lásìkò ọmọ obìnrin ti fẹ́ máa gbómó tẹ́lẹ̀ láyà rẹ̀ ànábì rẹ̀ mẹ́jẹ̀ wọ́n sọ̀pọ̀ mọ́ sallallahu alaihi wasallam torí pé ọkùnrin àtòbe bọ́ǹbù àṣìná ni àràràn bọ́ǹbù lọ́wọ́ ìtọ́ ń fa àṣìná lónìí nìyẹn. àwa bá ń darí sùkú a gbọ́dọ̀ máa mẹ́rin tó àwọn ọmọ ọkùnrin àtàwọn ọmọ obìn àwọn àdánwò sẹ̀rẹ̀ láwọn ilé ìrọ̀lọ́mọdé sẹ̀rẹ̀ nílé ìwé tiwa yìí ẹ máa mọ́nítọ̀ wọn pé ẹgbẹ́ ni wọ́n lọ tọ́ilẹ̀ ẹ máa ka news kan jò ní tọ́ilẹ̀tì làwọn kan ti lọ sí ìsìnà lọ́sọ̀ọ̀sẹ̀ ní sùkúù kan lọ́sọ̀ọ̀sẹ̀ tọ́ilẹ̀tì náà ti lọ́ bá wọn fi rádọ̀ àdá torí pé àdámọ́ yẹn tó bá ti lè dé ìwé ẹranko lè ní ọmọ ẹ̀wù iná ló fa anábì sallallahu alaihi wasallam ó ní la yakhlu wa anna rajulun bi imra'atin kana shaytanu thalithahuma ọkùnrin àtòbìnrin wọn gbọ́dọ̀ wà ní seclusion wọn gbọ́dọ̀ wà ní kọ̀rọ̀ sẹ́ẹ̀rí gbogbo àwọn tọ́mọ bá ti ní pọ̀ ọdún mẹ́wàá ẹ̀fẹ́ ẹgbà private tọ́mọ yín lè dáa jù ní pé ẹ̀rí ìsáábẹ̀ obìnrin tó máa tí ó tí ọkọ̀ mọ̀ ní ẹgbẹ́ gbọ́ ọkùnrin ẹ má ṣe mistake o níjọ́ bẹ́ẹ̀ bá ti sílé ẹ̀yà kùsáàsù ẹlọ́dìnú ẹjọ́ ọ̀dọ̀ lákẹ́ tó wá ní sáàkín ẹlọ́dìnú ẹjọ́ ọ̀dọ̀ tó lákẹ́ tó wá. ẹ ń bá gbọ́ kéèsì lọ́tọ́ sílẹ̀ bóyá lánàá bra kọ́ ọmọ oníbàárẹ̀ tó ti fọmọ lóyún bó ṣe sá lọ́nu ìyàwó gọ́ọ̀nà ọlọ́padà tọ́jú ọmọ ń tẹ́rẹ́ àwọn ká máa fi lọ́sọ́rí òòrùn lẹ́sùn èyí ẹgbẹ́ tẹ́ ìsìláàmù fún wa ní liberty ìsìláàmù ń sọ ayé àtọ̀rọ̀ wa ká àfikún lórí àwọn ọmọ ẹ ọmọ yóò wà kọ̀rọ̀ pẹ̀lú ọkùnrin pé ní extended ọmọ ẹ̀gbọ́n bàbá ìyá àǹtí àbúrò ọkọ wa wà wa ọmọ ẹ̀gbọ́n àǹtí màmá ìyàwó bùrọ̀dá àbúrò àǹtí màmá bàbá mi ẹ ọmọ ní access ọmọ wọ́n fẹ́ jẹun kóbìnrin ọjọ́ lọ́tọ̀ kọkùnrin ọjọ́ lọ́tọ̀ wọ́n fẹ́ sùn ẹ̀mẹ́jẹ̀ wọn ó sọ̀pọ̀ ọmọ ìyá ni wọ́n lè fọ́ ọkara wọn wọ́n lè jọ travel ṣùgbọ́n àwọn ẹbí tí wọ́n ti jẹ́ pé sùn ọmọ ẹlù wọn ẹ sọ ṣe tọ́ba fi alẹ́ mùsùlùmù láwọn tọ́jú ọmọ ìyá kan máa sọ̀rọ̀ tọ́ọ̀tọ̀ fẹ́ǹtì ìwà ṣe ìyàwó tiẹ̀ lọ́mọ bá sùn káàkiri lábala kéèyàn ọmọ obìnrin lọ máa fọwọ́ kan obìnrin kan bá ṣẹ̀rí àmú gbogbo tó mọ́ pé ìlànà alákọ̀wé lẹ́nu iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin tí máa lọ sẹ́tẹ́rì àti wa níbàdàn bíi inú máa ń bí nígbà míì bẹ́yà fẹ́ lọ sàwọn owó kan fún ìjọba ìwà náà rẹ̀ orí ikú ṣe kọ́mọ̀ ìlú àárín ẹ̀rọ omi láti mùsùlùmí lélẹ́yìí ọ̀gá òwe ọmọ ọ̀gá rẹ jẹ́pọ̀ ọ̀gá rẹ ọmọ pẹ̀lú àì mùsùlùmí mùsùlùmí ni ó tọ́ba ọ̀nà ẹ̀gbẹ́ ni mo ní sọ́ọ̀tì rẹ ẹnu kọ́mọ̀ ní promotion ọlọ́run sì máa promote ẹ ṣé promotion lè yẹn fi láyé láyé ni ó tiẹ̀ ìmọ̀ ọlọ́run tó ń ṣe promotion ọ̀gá yẹn wọ́n lè gbé kúrò ọ̀gá nǹkan lè ṣiṣẹ́ tí wọ́n fi wọ́n gan sáàyè rẹ̀ àlè dúró tọ́lọ́ ọ̀yàn ọ̀pọ̀lọpọ̀ ọmọ bẹ̀rù kí ni kẹ́lẹ́ fún promotion ṣẹ̀fẹ́ ń bá wà jùjẹ́ náà ló ní promotion ẹ àwọn ọ̀gá rẹ ọkùnrin ẹ lọ́rẹ́ ló ní sísẹ́ ìlàwà ẹ̀ ní sísẹ́ ìkéde kan yọmọ bọ̀ lọ́wọ́ alábìdí ní láwùsọ tí ò nìta èmi ebo bí lọ́wọ́ la á ń yú kí ìmọ̀ fi ráṣí àdínkù ní màkìtì ní hajj sẹ́ẹ̀rí ẹnì kọ̀ọ̀kan yín kán mú abẹ́rẹ́ onírin kán fi gbó lórí kán mú bí èso kán gbá mọ́yàn lórí káìrùn láwùmí ayé àmọ́ sàmúrà apá ńlá tàìlù láà ó lóore ju kéèyàn ọmọwọ́kọ obe tí è ṣe ìyàwó èèyàn lọ mọ́jọ kò ní ọmọ ọ̀fọwọ́kọ̀ ìsìláàmù ó tún límìtì wa láàrin yẹn líbàtì kọ yẹn ìwé ẹranko lè yùn bóò ló máa fọ́kọ obìnrin káàkiri bóò ló máa ìbọn máa ọ́gì obìnrin jama wá ṣe lórí àwọn àlátù àwọn irinṣẹ́ ìgbẹ́ lóde eléyìí tá à ń lò láwùjọ wa Islam rí wọn sí kéde ọ̀bẹ olójú méjì tọ́já sí gbẹ́gbẹ́ àbẹ́ ìnìkan olójú méjì ni wọ́n. ìjàmbá ẹ̀dẹ̀ àrẹ tí mo dé òkè káfọ́ra balẹ̀ ìbáraǹd of nation ibi tí màá ti dọ́là ní ẹ̀sìn lóṣù sásìkò. nínú àwọn táwọn èèyàn rò pé àṣírù Islam wà lélẹ̀ ìfẹ́lẹ̀ ìfẹ́gẹ́lẹ́ gangan òun làwọn irinṣẹ́ àwọn technological appliances gadgets kan lónà lè wa. sẹ́ẹ̀rí Islam tún ní tó sọ lórí ẹ̀ nítorí pé kò sí nǹkan kan láyé tọ́lọ̀ ò ní sàlàyé ẹ̀ ẹni tó yéyé ẹni tí ò yéyé ìmí ìbẹ́ ọlọ́run sọ̀rọ̀ ha yóò sọ straight forward ìmí àwọn àfẹ́sì ó ṣe ìsìnbà wọ́n á dìjú sí ẹ̀ láti di àwọn ẹ̀rí míì tó tún wà fẹ́lẹ́bù. ṣé ẹ rí láwùjọ wa lónìí kí n mú un ní kọ̀ọ̀kan ibi tí màtẹ́rà lọ́ọ̀fún náà mú dé insha Allah. gbogbo àwa tá a jóbi a gbọ́dọ̀ jẹ́ role model fáwọn ọmọ wa lórí tá a dé ẹ jẹ́ kí n mú un látòrí tẹlifíṣàn náà lé wa ṣe rí láwùjọ wa lónìí ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n ń ṣò àwọn tẹlifíṣàn ní tó lè sàwọn ọmọ ìdàkúdà tó lè sọ wọ́n dọ̀tà ọlọ́run ìgbà táwọn ẹ̀sẹ̀ ń dàgbà àwọn fèyí kọ́gbọ́n eh, àwọn eré dé nǹkan kankan àwọn eré kọ̀ọ̀kan báwọn lọ́wọ́ àgbà náà ṣùgbọ́n lónìí àwọn eré oníhòòhò eré ọlọ́fọ̀ eré elépè eré alásà plant ìtawọ̀ ọmọ nǹkan lónìí náà àwọn india fíìmù bí wọ́n ṣe ń tẹ́rì gbogbo di abúra <clears throat> gbogbo táwọn ọmọ wọn máa wò àwọn fídíò wa tá a nínú ilé gbogbo àwọn dstv wa ọ̀pọ̀lọpọ̀ ọmọ nǹkan pé ti fi ẹ̀kọ́ wọn mọ́ fẹ́ẹ̀lì àwọn nǹkan ìwà tẹ́lẹ̀ máa sọ tọ́jú ọmọ tó ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ lónìí tóbi ọ̀bá lọ sọ̀ọ̀sẹ̀ wọ́n sì máa fẹ́ẹ̀lì kèsè bí ṣùgbọ́n àwọn ọmọ tiwa àṣẹ wọn fẹ́ẹ̀lì ní ló fi yẹ ká máa ń gbẹ́rọ orú ilé ẹ̀kọ́ tásì rọ̀mọ̀bọ́n lẹ́kṣọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ ilé ẹ̀kọ́ táwa ọ̀sà ní ké káṣe tí ó bá ti mówó dání fẹ́ẹ̀gẹ́ tẹ́fẹ́ nígbà wọn bá ìjókòó wọlé ten million ti wọlé àwọn fẹ́ ká yá ọ̀tọ̀run yóò dá lọ́fàárù ìdánilẹ́kọ̀ọ́ yìí ọlọ́kọ́ máa fún ọlọ́wọ́ kan lè máa ṣerú ẹ̀ lọ sẹ́ẹ̀rí àwọn tẹlifíṣàn wa díẹ̀ tí àwọn tọ́jú ẹ̀fẹ́ yóò sàmù àwòrán èèyàn ẹ jẹ́ ká sọ̀ṣe kí làwọn ọmọ wa ń wò fẹ́ẹ̀ ti rọ́mọ tó fẹ́ gòkèjì rẹ̀ pa torí fíìmù tó wò pé èmi náà fẹ́ tiẹ̀ tẹ́sí ẹ̀wò ọkẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ yá kọ́ báyìí nítorí pé fíìmù trip wà níbi táwọn oní fíìmù ọmọ ike ò tí fíìmù trip wà òun nìkan tó mu sìgá tó ara sóò wọ́n ń ká pépà igbó òun náà wá dọ́gbọ́n rẹ̀ ẹ ti tó mú ọ̀pẹ tó fi ṣe ìbọn tí èbá sàánú ọlọ́run ó ti fẹ́ di ìgbòlù yìí látara àwọn fíìmù Chinese kàkà tí máa ń wò yìí tó bá àpò ìbáyìí sí àbí olórí báyìí bíi màá kẹ́ bí olórí báyìí ni màá kẹ́ tí ọgbọ́n wọn kó báyìí ni nítorí máa ń wò náà ló ń pàbíkà láyìí. ṣé ẹni ká kọ́ sọ ṣe kí làwọn ọmọ wa ń fojú wọn wò ṣé ẹni téèyàn bá ń fojú wò ọmọ ń wà síkì into once memory bí ìbáṣẹ̀ṣe bí competition kan tọ́jọ́ pé argumentative topic kan ọmọ eléyìí mú pọ́ǹtì ẹ̀ wá tọ̀ mú wá káwọn ọmọ yín ó wò ẹ̀yin ò ṣe wá bí cowbell competition kan cowbell competition ọ̀pọ̀ ní YouTube ó dàbí àwọn download kan jẹ́ oní ìfáwọn ọmọ tọ́jọ́ student tèmi àìmọye tẹ́ẹ̀rì ní YouTube láwọn ìtọ́wà educative kùrá competition kan bẹ́ẹ̀ tí mo tí mo play fáwọn ọmọ kan láìpẹ́ yìí ọmọ yẹn dẹ̀ ń ta brand wà lẹ́ọ̀dẹ̀ ń sọkún ọmọ kékeré ó ti á kùrá sùn ọmọ yẹn ò lójú sẹ́wọ̀n sí èyí ti lọ ẹ̀yin ò ṣe wárú àwọn kẹsẹ̀tì dáadáa tó wà highly and didactic yóò kọ́ ọmọ ẹni lẹ́kọ̀ọ́ yóò kọ́ wọn níwọ̀ ọmọlúwàbí yóò tó wá into action ẹ jẹ́ kó jẹ́ pé ìwọ náà lè ájú ju ọmọ yìí lọ o ẹnu rẹ lè dáa ju tọmọ yìí lọ o rẹ lè dáa ju o tọmọ yìí lọ àwọn ọmọ competition ka lórí náà ìṣà náà àbí àtọ̀dé àtọ̀dé wa àìrìjìnàlà ìrápù kéèké ni ọ̀kẹ́rẹ́ bí àwọn tó bá wà ní ìdájẹ́ education kan bọ́ wá wọn irú àwọn kẹsẹ̀ ẹ̀tì báyìí káwọn ọmọ rẹ̀ ọmọ wò yóò dòrí wọn pé yóò jẹ́ kálímà bí wọ́n ti máa lo wọn wọ́n lè rẹ̀ pé liberty o ìdí tí ó wúlò fáwọn làwọn olù sí. àwọn rédíò wa ọ̀pọ̀lọpọ̀ rédíò táwọn òbí lónìí làwọn máa

èmi tó rè èmi tó irú àwọn kéékèèké òkú tẹ́ ẹ bá ń jẹ́ wọ́n gbọ́nu lé wọ́n mọ̀ á ah, ọpọlọ wọn náà máa ń tó nǹkó bẹ̀. ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí tó bá rí pé kò ìwọ́ ti géètì tiẹ̀ kọ́lọ̀ wọn sàánú ni o lè mọ̀wé àwọn ayé ayé ẹran yóò ṣogbo òbúkọ dúdú gbogbo àwọn Sunday dagboru Monday ọmọ àdúgbò àwọn kẹsẹ̀ ti bú àkóbáwá ìdí tí n bá tẹ̀lé àwọn sáìtì èmi èwo wà láìmí èwo ní ọ̀dẹ̀ lásìkò wọ́n jẹ́ lásìkò fún bẹ̀ẹ́ tí má ti lè rí fọ́tẹ̀yàn pé olórí ìbúlà àtòṣèlé áńgà lìmúnì ó jẹ́ kó kọ mùsùlùmí náà fi tẹ́kẹ́sẹ̀ àkóbáwà ìdí ọlọ́ni àlùwá irú sunday dàgbòrú èyí ò sunday máa dàgbòrú náà ni tó di ẹ ò lè pe monday pé ọmọ burúkú àrùn ṣùgbọ́n àwọn ọkọ̀ dáadáa má fi tẹ́kẹ́sẹ̀ ẹ̀tì burúkú yín tẹ̀ ń ṣe ẹ̀ ń wá dìbò ọlọ́run ọlọ́run tẹ̀ ń tà fún yín ẹ̀kẹ́ fúra ni. alimoyim sẹ́ẹ̀rí gbogbo táwọn ọmọ wọn máa wò tí wọ́n máa gbọ́ èyí tí wọ́n wò ní tẹ́lì nínú dstv nínú sátáláìtì kásọ̀ àwọn fídíò sáà ní kásọ̀ ní tí wọ́n gbọ́ wa tí wọ́n gbọ́ láwọn fm wa àti gbogbo ká sọ gbogbo tọmọ ọgbọ tí ọmọ ìwà bí ẹranko agbọ́dọ̀ sọṣe ìyẹn jẹ́ nǹkan mi bákan náà káwá gbogbo àwọn ansẹ̀tì náà lóyìí sẹ́ẹ̀rí nu tó wá ọmọ jù lónìí ọ̀rọ̀ fóònù gbogbo tí mo sọ wọn látàárọ̀ téèyàn bá ti láwọn fóònù kan tẹ́lì wà ń bẹ rédíò wà gbogbo ayé wà pàápàá ìtò ní ṣe pẹ̀lú internet social media a ní ti kásá ọmọ wa ń bẹ̀. sẹ́ẹ̀rí lónìí òbí wọn àmọ́ tán fi ń kẹ́ ọmọ. àwọn tá a jẹ́ tíṣà tá a wa òbí mi ọ̀rẹ́ jẹ́ àtìgbọ́ ó rò pé èèyàn ń ṣe kìí ta rí. alákọ̀ọ́kọ́ ẹ̀yin tẹ́ sọ yìí. ẹ̀yin wọn àti mature láti handle phone ẹ̀wọ̀n dá láì rẹ̀ ẹ̀yin tó ẹ̀kọ́ ọmọ yín wà ní primary and secondary déédé ss3 mo mi o wọn àti ìníwọ̀n lé lo phone o wọn àti mature mo wà selective wọn àti mature láti handle kiri o phone ẹ̀yin tó ẹ jẹ́ ìyá ẹ má kó bá wọn ọmọ yín ọmọ ìsábà aláṣẹ sí fóònù bàbá ẹ̀yin ìyá náà ni mọ́mí yẹn sí fóònù yín náà ó sáré mo lọ kíṣìn fóònù rẹ ó ń browse ọmọ rẹ ti fi ó fún Facebook ó ti lákàntì ní Telegram ó ní ní Instagram ó ní ní tombo ó ní ní Twitter ó ní káàkiri ìwọ kẹrì pàmò mẹ́sẹ̀gì kan wọlé ìní ilé mọ yìí ọ ń bẹ ìní ìsìrẹ ọmọ yẹn ti ní síìmù kan tó ti rà tí wọ ọmọ njọba sì kọ́ ní fóònù ẹ̀ gbogbo mẹ́sẹ̀gì tó bá ní yóò rí bẹ́ẹ̀ yóò mọ̀ báwọn èèyàn ṣáà sẹ́ẹ̀rí fún íńtánẹ́ẹ̀tì àwọn ọmọ wọn lè fún ọlọ́sẹ̀ mẹ́ǹtì ní sùkúù kán ní ká lọ bráùsì fún nǹkan kan ẹ gáìdì wọn ni ẹ má gbé fóònù lé wọn lọ bọ́yá ẹni tébúlẹ̀tì kan nù lé àbẹ ẹni láptọ́ọ̀pù kan tẹ̀ rà fún wọn tọ́jẹ́ pé ẹ ti ó ti ní bẹ́ẹ̀ bí kìlọ̀ ọkọ rẹ̀ tẹ́ ẹ máa ń lò pẹ̀lú ẹ̀ ẹ má fi wọ́n lẹ̀ lásán ẹ wà pẹ̀lú wọn. a rí nínú àwọn ọmọ tí àwọn Boko Haram táwọn ISIS recruit through internet wọ́n recruit wọn wọnú sísẹ́ẹ̀mù ìpànìyàn through internet wọ́n bá wọn gba títà wọ́n bá wọn kírètì àkáǹt wọ́n ń sẹ́ndì owó ń bẹ̀ fún wọn wọ́n fi máa wọn mọ kúrò lábẹ́ òbí wọn tọ́mọ mi ti kúrò nàìjíríà lọ kọ́ńtì mi láìpẹ́ ìkànsẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tí ó dé sí gbọ̀ wa. ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ẹyin tẹ́ rò pé wọn lọ́pọlọ yìí tí ọ̀jẹ̀ wọn lọ́pọlọ yìí fóònù fẹ́ gbélé wọn lọ́wọ́ yìí. yàtọ̀ sínú ọmọ tẹ́ ń pìsíà yóò ṣe jẹ́ sírí exam yóò ṣe wàyẹ́kẹ̀ exam gbogbo àwọn íńtánẹ́ẹ̀tì ìfàmọ́nù social media wọ́n máa abbreviate ni ọfẹ́ kọ because b-e-c-o-s nípa máa ń kọ lórí íńtánẹ́ẹ̀tì náà ọfẹ́ kọ before b àti four ẹ̀rin ọfẹ́ kọ to d yọ kọ two àti d eléyìí náà lọ́lọ́kọ̀ fún ẹ ní àti níwà ẹ̀ẹ́dì a1 ni a1 plus ni wọ́n fọmọ rẹ wọn àlẹ́ fún ní a1 plus òun ni f20 ni ọgbà tí a fi f1000. that is what is operating i'm telling you the reality ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ lónìí wọn àlẹ́ kèébó gidi èèbó íńtánẹ́ẹ̀tì wọn kọ́ kódà ìkẹ́rọ̀ lọ́dọ̀ ẹ̀wọ̀n ọ̀yà ẹ̀yẹ ẹja ìwé òfin kó tún mọ́ òtún nǹkan èmi lọ́ kọ́ íńtánẹ́ẹ̀tì níbú alákòókò mo ti rí i ọmọ ẹ̀sìn ìhùn brown on charge yàtọ̀ sínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ òṣùnmọ̀ náà ẹ̀yìn òbí lẹ́ẹ̀mà ọlọ́mọ ni káwọn òbí wa bàbá àfẹ́mi dọ̀ọ̀lá ìmọ̀ sàrà fún bàbá àmì níta parẹ́ táwọn bá ti sọ báyìí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yìn òbí ojúṣe yín ẹ̀ ṣe o òru ẹ̀mọ̀ lọ àwọn ọmọ yín báàgì tàbí lọ sùn mẹ́ẹ̀yì wò ẹ mọ iye ìwé tẹ́ ẹ kó fún wọn tẹ́ ẹ bá ti lè rí pẹ́ńsù tí èsẹ̀ ìlera ẹ mú ẹ ní sọ fún pẹ́ẹ́ tí mú nígbà bá dijọ́ kejì ọmọ wa àti kò nílé wa bá yẹn wà lóde pẹ́ńsù ìbolo ti rí kápúlétọ̀ ẹ̀ níbo ló ti rí ìdílé ọmọ ní kèé ṣe nílẹ̀ òbí mi kọ̀ mọ́ ọmọdé wọn sáà yọ sàlẹ̀ náà wọlé fún bọ̀ yóò fún ọkàn sẹ́ẹ̀lì ẹ̀mí èyí èmú kan ní nǹkan èyí tó bá rí kọjọ méjà ìwọ náà ó ti mọ̀ kó yẹ kó jẹ gbàdéjì yẹlé ẹ mẹ nígbà ọmọ yín débẹ̀ ṣé ẹ wá rí lónìí ọ̀rọ̀ páwọn ọmọ wa ń lo fóònù ìlọ̀pọ̀lọpọ̀ obìnrin sí ń tán fi lè kẹ́ ọmọ yàrá they are destroying those children torí páwọn ọmọ yìí ó níbi ọmọbẹ náà ọmọ táwa nìfẹ́ táwa lórí Facebook náà àwọn ọmọ bí ìkan náà ọmọ tí mo ti kọ́ rí ìgbà tí ò ní tẹ̀mọ̀ they do have something beneficial àwa tá à ń lo internet wà láì mọ́ mọ́ àǹfààní tí mo ti ṣe through pé internet àtẹ̀yí èèyàn ṣe lára mi recently a lo internet láti fi gba Ramadan a gba owó fún àwọn tó jẹ́ widows àti àwọn tó jẹ́ orphans through internet tá a dẹ̀ gba owó tó fẹ́ lé ní two hundred thousand fún wọn láàrin bíi two or three days a dẹ̀ ṣe àìbáwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ wa pé ẹ̀fìkáwò ni ìkànnì wọn wà lẹ́yìn ó pé èèyàn fẹ́ máa sọ fún ó lóun fọlọ́ búra ní dọ́tọ́ mo òun kówó yẹn dé kò sí táwọn èsì tọ́rù lálẹ́ ìjọ àti nínú ọmọ ìyá wa tọ́jọ́ pé láàrin three days two million naira lórí íńtánẹ̀tì ṣùgbọ́n o personality náà àwọn tí ó fọ olówó tí wọ́n lè ṣe èèyàn bú o àwọn tó ti mọ̀ wá lọ sí wá sí ìkí náà ni ẹlòmíì ó pè ni wà láyé ní wọ́n fẹ́ gbé lọ India àwọn sì gbé owó not my personal tó ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ṣùgbọ́n àwọn ọmọ yóò ní kàtà tó wà bẹ̀rẹ̀ fíṣà kí wọ́n ṣe ọ ní alcoholam school of god lecture yóò ya fíṣà ara rẹ̀ yìí yóò náwó báyìí yóò gbé sórí facebook sóyè ní ìsìn wọ́n tún lọ orí kan náà bóyá bàbá bá àṣà ẹsẹ̀ ní sáwọ́dì ní ìsìn ó lè kàn báyìí ó yẹ ìyá ní oní nǹkan kan tó fẹ́ bẹnẹfíìtì ayé kọ́mọ lórí kọ́mọ ẹgbẹ́ fíṣọ̀ lọ ibẹ̀ látọ̀ ah, oh, very beautiful very cool ọmọ kan náà bá ń lórí facebook ní à ah, God specially created you on Saturday mo ní yé ọlọ́run ò ní sẹ́wọ̀n ìwọ nìkan níbi òde sátidé ọlọ́run wá wé tiẹ̀ lórí rẹ̀ ah, ọlọ́run mọ̀ sí àwọn jobless tó bá wọn àwọn tó fẹ́ àwọn àwọn àwọn àwọn àtàtọ́ fẹ́ gbé kí ni o adìẹ ìjọ tó sọ bá fọ́ ọmọ rẹ̀ wà láì ní oṣù ẹ̀ ní òdùn pé á ṣe ni mo wà beautiful mo wà pretty mo á ilé oṣù ẹ̀ ní wà dùn yóò tún wá lọ tọ́pẹ̀ yóò tún gbé yẹn náà sí orí kíní ó tún lè logo eh, kíní àwọn ah, ojú bìkan ó tún gbé rẹ̀ láì ó lè mú kan kó tó ṣe báyìí díẹ̀ díẹ̀ wọ́n ìkẹ́sẹ̀lẹ̀ láti Ògùn state to Facebook náà ṣe kọ̀ọ̀dẹ́tì obìnrin tí mo sọ wọ́n sì wà bá ní sexual intercourse ní Ìbàdàn yìí wàláì mo tó mọ̀ kan sísà tí yẹn ìbọ̀gbìn rẹ lọ́wọ́ bá wa two radio program táwa máa ń ṣe a máa ń fóònù wá ta lọ́wọ́ pè ní ọdẹ wà bá mi fọ́ ẹ wàláì Facebook ni wọn àti brother is connect the brother was even a medical doctor tó ti sífù ẹ̀mí ẹ̀ sísà tó ń lò jábìlẹ̀ tí wọ́n sọ yóò tóbi tọ́lẹ̀ tó tún tó tún fún ìgbẹ́ jùlọ ayé àwọn obìnrin láti fi àwọn pásọ̀ àwọn náà máa ń lò àwọn ni wọ́n fi dayé rú àwọn onígiri àwọn náà wọ́n ń lò àwọn olóògbò ni àwọn náà wọ́n ń lò ọlọ́run jẹ́ kẹ́yìn sínú àwọn tí wọ́n lò ọmọ obìnrin ẹni yẹn sì sàjẹ́ òun fẹ́ nǹkan wọ́n ń ra wọ́n sẹ́ndì and this was his engine bá ti dábàá ní ẹ̀dùn ọ̀sápá wọn padà fẹ́ra wọn lọ́wọ́ bá lọ́wọ́ àǹdí aláwọ̀ béèrè tàbí lòun lè ṣe nìyẹn ìwọ ni ti ṣe mistake wà láyé ní tí mò ń sọ ìtàn bá ẹsẹ̀ máa rí bọ́yá ní sẹ́ńtírì she is a graduate graduate ṣọ́ọ̀kì yẹn ń bẹ lára ẹ̀rù ní tí ẹ̀jẹ̀ ìfafẹ́ jẹ náà nù kábẹ̀ bọ́ ṣe sì gbogbo àwọn òbí ẹ sọ́ṣe o ṣe irú àwọn ọmọ ìbẹ̀rù pé fóònù lẹ fi ń kẹ́ wọn yẹn wọ́n connect mọ́ àwọn àgbáyé mi yàtọ̀ sí ìyẹn gbọ́mọ tí ibùkọ́ jẹ́ fóònù sí olórí internet àwọn kan bẹ èlò wọn tàbí ṣáàkà àwọn tó bá ń lo fóònù ti gírò lára lọ́wọ́n tàbí àwọn tó fọ́ ní two thousand jẹ́ three thousand ọmọ rẹ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀fún ní fóònù síìmù wo lọ́wọ́ àbẹ̀ kò yí ọmọ yín gan. tẹ́ ẹ bá fi MTN sínú ẹ̀ lónìí tọ́ bá fún bọ́ọ̀lì kan pé MTN ti má lè máa fi ránṣẹ́ rè wọ́n fún ránṣẹ́ next week next week glo next week bọ̀ mí ó tún ti mú odò báwọn. tọ́ bá di next week ti ásẹ́ẹ̀lì rẹ̀ ti bọ̀ sẹ́m ó gbà wọ́n sì yẹn ti di fifty naira ó mọ̀ sí pé ẹ kẹfẹ́ ẹ̀dùn fún bolodé o èyí o ẹ̀yìn nìkan lẹ́lẹ̀ ṣé kí ni o lẹ́lẹ̀ bá communicate ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ọmọ mi ìwà gbọ́n jù bá ń lọ ẹ bá ti fún ní fóònù yóò yọ sí ìmúyé dànù yóò fi tiẹ̀ sí ìyẹn wá ní ọ̀rọ̀ àmójútó ibi tí màá ti ẹ̀ dùn yẹn ṣé ẹ rí gbogbo tá à ń sọ yìí <clears throat> ẹni tí kò kó ẹ̀ bá yé òun ló ṣe kí ni o òun lọ́ mọ̀ ọ́ lọ kí wá ní ìmọ̀ràn táwọn fẹ́ yin òbí ẹgbọ́n mọ̀ràn bíi méjì mẹ́ta yìí ní màáfẹ́ láńdọ̀. alákọ̀ọ́kọ́ nínú gbogbo ń tẹ́ ẹ bá fẹ́ ṣe láyé ẹ gbìyànjú àti fáwọn ọmọ yín ní àtẹ́rìbì yàtú àlìsìlámíyà ẹ fún wọn ní islamic training kò sí àsìkò ó dùn mí tẹ́rìbì yàbí mẹ́sàn-án sí mẹ́wàá lẹ́ẹ̀ fáwọn ọmọ yín màá sáré ẹ̀mí fàlàyé ẹ̀ alákọ̀ọ́kọ́ ẹ̀fọ́ ní àtẹ́rìbì yàtú àlìmọ̀níyà ẹ̀ẹ́rẹ̀ wọn lórí ìgbàgbọ́ òdodo tábà wà kọ̀rọ̀ ọlọ́run rí wọn wọ́n fẹ́ jẹun ọlọ́run rí wọn wọ́n ẹ̀rọ wọn ń fẹ́ ọlọ́run rí wọn ní olùjẹ́kọ̀ bó lè máa ṣàbúrú ẹ ti fọlọ́run sọ. ẹlẹ́kejì àtẹ́rìbì yàtù àtà àbùdíyà ẹ̀rẹ̀ ọmọ yín lórí bẹ́ẹ̀ yẹn ṣe máa ṣe lọ́run níjọ́ bẹ́ẹ̀ bá sílẹ̀ tán bá pè fún rẹ̀ ní ọlọ́ kírun tó bá lọ sáàfù nílẹ̀ yíbò sáàwẹ̀ bá tó fún rẹ̀ ní ọgbà àwẹ̀ kò ní jẹ́ kọ́lá admission kan yọ yọ ìjáàbù sáàbù ìjáàbù mọ́mí èmi mo ti yọ dànù ìjáàbù dádì ìlérè ẹ̀ fún wọn ní tẹ́rìbì àtà àbùdíyà bó o la ṣe máa ń ṣe lọ́run ẹlẹ́kẹta ẹ̀ẹ́fún wọn ní àfẹ́rìtì yàtù àlùkòrò kí àbò láti máa ń wùwà láti ń wùwà fàgbàlagbà sẹ́gbẹ́ ẹni sẹ́ni tá a jù lọ sẹ́ni tó jù ní lọ ẹ̀ẹ́fún wọn ẹlẹ́kẹta ẹlẹ́kẹrin àfẹ́rìtì yàtù ìjàfàdíyà awìlì jùsùníyà ẹ̀ẹ́rì ọmọ tí wọ́n wà fisikálẹ̀ sí èyí oníkẹ́ fún alóúnjẹ tó dá àkọ́kọ́ lọ́wọ́ olùṣe kíni o lè jí pépé ẹlẹ́karùn-ún òun ni àfẹ́rìtì yàtù àlàkìlíyà awìlì ẹ̀lìyà ẹ̀ẹ́kọ̀ wọn nímọ̀ ọmọ òfin ní dákúrẹ́tẹ̀ yóò lè wúlò wọ́n fẹ́ lo kọ̀ǹpútà ọmọ máa lò wọ́n fẹ́ lo nǹkan kan ọmọ máa bá ṣe ń ṣe ẹ̀ẹ́kọ́ ọmọ yín ní mọ̀ olórí wa ní mọ̀ ẹ̀sẹ̀ gbogbo àwọn ọmọ yín ẹ̀jẹ̀ kan mọ̀ kùránì ìka ìmọ̀ òde òní tí wọ́n fi lè gbáyé rọrùn báwọn fi ní máa tọrọ bára tí wọ́n fi ní mẹ́rí láwùjọ ẹ̀ẹ́kọ́ wọn. ẹlẹ́kẹ̀fà àtẹ́rìbì yàtù dàwíyà ẹ̀ẹ́rẹ̀ àwọn ọmọ yín lórí fóun la máa ń pè pèsè sí. tó fi jẹ́pọ̀ ọmọ yín gan ni ó tún máa kọ́ọ̀bù àwọn ọmọ yòókù tó bá fẹ́ saburú you need to train your children in that life ọmọ ìgbà nìkan nìkan fọwọ́ sí jẹ àkùdá kan fọwọ́ sí lọ́pàá kóòtù àdìsí ọmọ yìí nìkan nìkan ó múra bí aṣẹ àkùdá o tẹ ẹ̀rọ ọmọ tẹ ẹ bá ti train in that line òun ni ó máa sọ fáwọn ìlú nìkan máa ṣe aburú òun náà ò ní lè ṣe kí ni o ò ní lè ṣe aburú ẹlẹ́kẹ̀dẹ̀ àtẹ́rìbì yàtúrì sìmáyíyà bóun la fẹ́ máa ń ṣe láwùjọ ẹ fọmọ yín ẹlẹ́kẹjọ òun ni àtẹ́rìbì yàtú àlìjẹ̀ǹtìyà ẹ kọ́ àwọn ọmọ yín pẹ̀lú ọ̀rọ̀ sex education jẹ́mọ́ ẹ̀bí ọ̀dà láàrin pàápàá ọ̀dọ́ bá ti ń bàlágà tẹ́lá àwọn mùsùlùmí máa ń bàwọ̀ dáka ẹ̀sìn ìsìláàmù sọ̀pọ̀ ọ̀sìn kápọ̀ ọmọ ní sex education ṣùgbọ́n táyà ọkọ̀ ọmọ kìí ṣe pé use condom lẹ́ẹ̀kọ́ ọmọ pé o lè máa ṣe sìnà ń ara ń tẹ́ẹ̀kọ́ ọmọ ní evils of the marital sex aburú kọ́ mo ti máa ẹ̀ jẹ́ kóyọ̀ pé o ti bàlágà ìwọ́tọ̀ ọjọ́ bẹ́ẹ̀ o ti menstruate tọkùnrin bá súnmọ́ o lè lóyún ìwọ́tọ̀ ọjọ́ kò ìfọ́ ọba súnmọ́ bẹ́ẹ̀ o lè lóyún ìyà tí ń bẹ́ẹ̀ bí sìnà òun lè léyìí nígbàtẹ́ ẹ bá tó fẹ́ níyàwó tó fẹ́ lọ́kọ irú ẹni tó lè fẹ́rẹ̀ èyí fámugbó èyí fẹ́ ọmọ gànfẹ́ irú àwọn tó ṣe pẹ̀lú ọ̀rọ̀ sẹ ẹ kàn máa yín eléyìí jẹ́ díẹ̀ ní sáà ṣe ẹlẹ́ẹ̀kejì òun ni àrìn àáyà á máa mọ́nítọ̀ àwọn ọmọ wa á máa mójútó wọn lọ́sàn-án lóru nílé kéw ní sùúrù wọn lọ ọjà wọn lọ ni àlùkìyàmù á máa ṣe ọ̀pọ̀lọpọ̀ òbí sọmọ ẹ̀dìdà kúdà ọjọ́ kọ́gbẹ̀ ìdáàmù bọ́ wọn ọ̀gbà bọ́ wọn ẹwà ọmọ tó ń pa ọ̀pọ̀lọpọ̀ táwọn ọmọ ń ṣe báyẹn tó ti wọ́n sí ìlú so much àwọn olùfẹ́sìn bá wà tí wọ́n bá gbọ́ tí wọ́n lajú òun èsè dára àdábà àti ẹsẹ̀ Nàìjíríà yìí àwọn ọmọ mùsùlùmí ló sì pọ̀ jù àwọn ọmọ ní ọmọ ta gbogbo àwọn ní ọmọ ta òjì àwọn ní ọmọ tẹ̀kọ́ àwọn ní ọmọ ta fi ọwọ́ ta kí ibẹ̀ lọ́mọ ní ìnáti bàkàrí ààrẹ jẹ́ ẹni bẹ́ẹ̀ jóbi ẹ̀ ṣe wàhálà fọmọ ni nígbà wọn bá wá dàgbà wọn ní tòkòtò bá dàgbà tàbí ní máa mú ọmọ ọmọ rẹ̀ ní òfin tọ́kọ́jú ọmọ ìfọ́n bá ti kú kọ́ á gbìyànjú àti jásí pé á máa náwó lérí àwọn ọmọ gbogbo sọ́bá nínú kàbá àti tí wọ́n fi yaare bákan náà òun ní kí ni ọ̀rọ̀ mùsọ̀ hábà ìfìyàrú húsnù sọ́fúbà good companionship àárín ìlú ẹ̀hún dáláì rẹ̀ ẹ̀ẹ́sẹ̀ sàtà lọmọ yìí fẹ́ máa bá rìn fẹ́ẹ̀rí ọmọ fẹ́ẹ̀ tí ń train tọ́bẹ̀ ọmọ búrì wọ́n lè da gbogbo nẹ́tíwọ́ọ̀kì ọmọ yẹn rú ọlọ́mọdé wọn pàdé lú àwọn èèyàn búrẹ̀ orí pọ́mọ rẹ bọ́ ọmọ kárìn sí bóra ó tètè disconnect wọn ọmọ rẹ bọ́ ọmọ tí ó sáàdì tí wọ́n kò bẹ̀rẹ̀ rẹ̀ sí rìn ó disconnect wọn ọmọ rẹ ń bọ́ ọmọ amugórin wà disconnect wọn ọmọ rẹ ń bọ́ ọmọ tó jẹ́ pé látara àdá ní sẹ́kì àdúgbò wà disconnect wọn ẹ mọ̀ jọmọ wọ́n bá wọn ọmọ bá járìn yóò ṣe kí ni o yóò jẹ̀gbẹ́ jẹ́wọ́ tí mo ní ká máa ṣe àdúrà ló kó gbogbo ẹ̀ lẹ́ ẹwà náà ti wà Ibrahim alayhi salatu wa salam àwọn àfa sọ wọ́n ní láyé ọlọ́run gbàgbọ́ ẹ̀ nìkan táwọn ti wà Ibrahim alayhi salatu wa salam ló fẹ́ rádọ̀ jẹ́mọ́ ẹ̀rọ ọ̀dà láìrẹsẹ̀ ẹ fi sínú sákù ẹ fi sínú bracket níjọ́ tọ́lọ́run ti ń dálé ayé táyé ó sì fi parẹ́ ọlọ́run gbàgbọ́ èèyàn lábala ọmọ ọlọ́run gbàdúrà ẹ̀ nìkan Ibrahim ọlọ́run sì lè Ibrahim tó gbàdúrà wà ní zuri yáàtì àwọn àrọ́ ọmọdé ọmọ o rọ́bà náà mùsùlùmí lẹ́yìn ní Ibrahim bá sàwọn ọmọ mi ní mùsùlùmí nínú ẹgbẹ́ Ibrahim nàbí ara àwọn ọmọ ara àwọn ọmọ Ọlọ. àwọn ọmọ táwọn náà bí Yusufu ní ayẹkẹ́lẹ́ kan ní àwọn ànábì ọlọ́ ní láìléèjì ẹ̀kẹ́ lànàbí wa Muhammad sallallahu alaihi wasallam òun ló ti wá ànábì Ibrahim wá jẹ́ ni ọlọ́run àwọn ọmọ rẹ̀ jọ ni ọlọ́run àwọn ọmọ ọmọ wa jẹ́ kí ni o ẹni ọlọ́run ọlọ́run kò sí bẹ́ẹ̀ fáwọn náà subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum ورحمة الله تعالى وبركاته السلام ورحمة الله وبركاته السلام ورحمة الله mo sọ mẹ́rin pé ìsáàbì ìlú tó lọ́ṣọ́ ẹ̀rá báyìí náà rúgbọ́lá ti mọ ẹni tí ìsáàbì jẹ́ uh, abiola ọ̀bàlẹ̀jọ́lá